أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسوله المصطفى وعلى آله وصحبه ومن كان على أثره يختفى إلى يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو يعلم مر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في الظلمات الأرض ولا رتب يابس إلا في كتاب مبين ومن عارض عن ذكري فإن له معيشة دنكا ونحشره يوم القيامة عاما قال رب لما عذرتني عاما لما عشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا ونسيتها وكذلك إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته أعدى سبحانه وتعالى الحمد لله ọlọ́run في ọpẹ́ látara wípé kò sí kankan tí ó tóbi tó ọpẹ́ kódà kò sí tó ju ọpẹ́ lọ àtara bí ọpẹ́ ṣe tóbi tó bí a bá wò ó gbà tí ọlọ́run tó ń júwe ìṣẹ̀dá ọmọnìyàn ni ó ṣe gbénú yẹ́ ẹ̀ bó ṣe jáde sí ayé àkọ́kọ́ wàsíyà tọ́lọ́hún kọ́kọ́ ṣe fọ́mọ èèyàn ọ̀pẹ ni tí ń júwe bí ọ̀pẹ ṣe tóbi tó wọ́n wọ́n sọ ilẹ̀ ní ìsáàlì. ووصينا الإنسان بوالديه حملته أمه وجعل ولي ọlọ́ aṣọ àsọtẹ́lẹ̀ fọmọ èèyàn ọmọnìyàn tó jẹ́ sí wípé. àmàlàtí ọmọ wà nàná láwa ní. aṣọ àsọtẹ́lẹ̀ fọmọ èèyàn lórí àwọn òbí rẹ̀ méjèèjì. wàhámùlù òbí ìyá tó gbé ọmọ káàkiri. ó lóyún ẹ̀ ọjà lẹ́nu ọmú fún ọdún méjì. àníṣkúrò ọlọ́run lásán tẹ́lẹ̀ tá a sọ èèyàn lórí àwọn òbí ẹ̀ méjèèjì náà ni wípé àníṣkúrò lè. àníṣkúrò lè. dúpẹ́ fún mi ọlọ́run. wàlúwà lè ilé ìmọ̀ sí i. ti ń dúpẹ́ fún méjèèjì ibi tí pàtàkì dé ọpẹ́ yìí kò síhun tá a rí fi jọ pàápàá àánú ọlọ́run lórí ẹnì kọ̀ọ̀kan wa bí a ṣe jókòó láàyè yìí lẹ́sìn náà ní bọ́lọ́mbà tó wá kádàrá ká tún máa jọ pàdé lọ́dún yìí láàyè yìí kan náà nínú àánú ọlọ́run ni alhamdulillahi hamdan lana fadala o. ọlọ́wọ́ àdúpẹ́ fún ọ. hamdan yafuku madalu ihsan wala adadi hamdan yafuku madalu ihsan wala adadi. ọgbẹ́ yìí tá a dún fún rẹ̀ ọlọ́run. hamdan lana fadala o ọpẹ́ tí ò lópin ni a lè dún tán. hàmúdẹ́yìn àfọkù màdẹ́yìn ìsọ ìwà ńlá àdàdì hàmúdẹ́yìn àfọkù màdẹ́yìn ìsọ ìwà ńlá àdàdì. ọpẹ́ tó jẹ́ pé ọkọjá ń ta lè kà a lè ka orí ọlọ́run tán ká wípé a fẹ́ máa dúpẹ́ Allah lẹ́yìn ọpẹ́ wa. lẹ́yìn ọpẹ́ wa a ṣe asalatu fún aṣọ́jú ẹ̀dá anábìwá muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run kó máa bá aṣọ́jú ẹ̀dá sallallahu alayhi wa sallam ẹ̀yin asalatu yìí abá àwọn tí wọ́n kọ́ wa tí wọ́n rè wá àtàwọn tó bí wa àbàwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah látara àyè tí ẹnì kọ̀ọ̀kan wa ta bára wa yìí pàápàá jùlọ àwọn tó kọ́ wa toríṣẹ́ tí a ń ṣe yìí iṣẹ́ àwọn àlùfáà iṣẹ́ àwọn onímọ̀ ni. tilka afarun tadullu alayna. wọ́n yẹ sí ibi yẹn tó tẹ́ ń bá bíyàn káwa sọ wípé ó ti do ní mímọ̀ láì kọ. láì jẹ́ káwọn kan wọ́n ṣiṣẹ́ lára àwọn tó ṣiṣẹ́ àlùbáríkà yìí lára wa abẹ́lọ́hùn fún wa àwọn tó ti bọ́ sí àlùkìyàmọ̀ ọlọ́run ọlọ́run bá ní gbà wọ́n lẹ́rú àmín bàdí àn àti sheikh alwarit. عبد الباقي محمد نم فتنة الخلق أمل ولا ذل ولا لا تصر توفي وشي لروا bàdìlíkù kẹ wọn. amina. ó dórí àwọn tí wọ́n tún ń báṣẹ́ lọ lẹ́yìn wọn tí wọ́n jí àlùfáà fún wa bá lè fi wọ́n ṣe kò ń gẹ̀rẹ́. àmín mo kí gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí a wà ní ààyè yìí ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ gbogbo àwọn aṣáájú wa tí wọ́n wà ní ìkàlẹ̀ tọ́lọ́n tó wá sí wọ́n ní aṣáájú fún ẹ̀sìn abayín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn míì ọlọ́run ò sójú ọ̀nà ẹ̀sìn bó ṣe lò yìí àánú ọlọ́run ni àyè tá ẹ wà àyè táwọn èèyàn ti rójú tọlọ́run ni wọ́n. ọ̀fẹ́ sí àyè tí wọ́n ti pè yín tọlọ́run kádàrá kẹ́mi náà wà ń bẹ̀ tẹ̀yìn tí dọ́lọ́run lò. mo ń fẹ́ yí kí àwọn alága wa ọ̀pọ̀lọpọ̀ àyè àlùbáríkà báyìí náà là á ti pàdé fún sẹ́ẹ̀sì ọba tí ó lò yín sójú ọ̀nà rẹ̀ báyìí àṣetánì tí wá jẹ́ èèyàn ọjọ́ rẹ̀ lójú tí kìí fi lè ṣètò ọlọ́run mọ́ ọlọ́run mọ́sẹ̀ ládàáwò fún yín. bí mo ti ṣe ládùúrà fún yín àwọn alájí wa Isa Adesiji Abdulaziz ọlọ́run bá nílé kó dáadáa yín. Àmín bí mo ti ṣe ládùúrà fún yín mo ṣe fún gbogbo àwọn ọmọ ìyá mi tí ọlọ́run ní kí a kópa lórí ìjókòó yìí àmì èrò wa láti Mọdákẹ́kẹ́ ọlọ́run ní kún dáadáa yín gbogbo ìgbà ní àjọ máa tọ̀ kí wọ́n máa ọlọ́run bá mi lékún dáadáa yín. àmín. ọmọ ìyá mi ustaz wa. Sulaiman àbí tí ó sọlá ọjọ́ ti pẹ́ tí a ti jọ ń sáré ọ̀rọ̀ kéwìn yìí kiri wọ́n wá ní abẹ́lì tí wọ́n fi kéde ìjókòó ìlà wọn rí ní ọmọ ìyá wọn níbọ̀ wá sí wá sí alàmọ́sálẹ̀ àwọn gbọ́dọ̀ jókòó pẹ̀lú ẹ̀ àwọn kọ́lẹ̀ القرآن لفلي ومن يعظم حرمات الله azimu hurumátìlá ọwọ́ àfẹ́rù làwọn ìdá rọ̀bì gbogbo ẹni bá pọ́ńtọ́ lọ́wọ́ pálẹ́ ó fi béèrè orí lọ́dọ̀ ọlọ́run ọlọ́wọ́ wọlé àpọ́nlé alukóránù tẹ́ fìjókòó yìí ṣe gbogbo tí ń sàpọ́nlé lára yín ọlọ́mọdé ọwọ́ mi ọlọ́ àti tóbi ọlọ́run mo kí bàbá wa àwọn aláàjì wa olóko mi wọ́n ti ẹ̀ jẹ́ pé mi ti yọ àkùkù kó mi tèmi díẹ̀ díẹ̀ mo wá báyìí náà yọ kó oníjókòó yìí àwọn aláàjì wa Rasheed Ọládépò ọlọ́run lékun dáadáa yín ọlá títóbi ọlọ́run akán bàbá tí wọ́n ṣiṣẹ́ báwọn ọmọ bá dé ìsìn èmi máa ń sọ nú ọ̀rọ̀ tá a bá rí nǹkan kan tó ń ṣe nínú sí àwọn bàbá kò túmọ̀ sí nǹkan kan ohun tí ń túmọ̀ sí náà tayọ pé ọlọ́run fún àlùbáríkà ṣiṣẹ́ wọn torí sẹ́ tí ọ̀bá lálùbáríkà bí èèyàn bá ṣẹ́dé náà ni ó kù sí ibẹ̀ náà ni ó parí sí ṣùgbọ́n tí sẹ́ èèyàn bá lálùbáríkà àlùbáríkà ẹ̀ mọ́ tún gbé níbi a bá parí ẹ̀ sí iṣẹ́ èèyàn lálùbáríkà nu. No ṣùgbọ́n tó bá jẹ́ pẹ́nu èyí tí bàbá ṣe náà nìkan lọ máa ń jẹ tọmọ orí mi ìṣekun àlùbáríkà ọ̀wọ́sẹ̀ bàbá ọlọ́run fa àlùbáríkà ṣiṣẹ́ àwọn bàbá wa tí wọ́n kọ́ wa tí wọ́n ká wọn tí wọ́n kọ́ wa àwọn náà ti fi àbùtù sókọ yín àtòkọ mi níjọ tí wọ́n rí wípé nu ọkọ̀ ọlọ́run ni àwọn náà sì dá ṣe wọ́n rí rìwáyà tó gbé wa tó sọ wípé ó kọ ọlọ́run ní rọ̀ṣídù ìwáyà wà ṣùgbọ́n gba kéwù pọ̀ táwọn bàbá tún kọ́ a kéwù tẹ́ tún wá kọ́ a sọ fún wa pé ìwáyà yẹn ọ̀ lálàáfíà ara àlùbáríkà sí àwọn bàbá yìí. èyí táwọn arímọ́nì táwọn sọ yìí èmi máa ń sọ ọ́nú ọ̀rọ̀ fún gbogbo àwọn ọmọ tòní gbogbo ohun táwọn ń pa alákìyèsí fáwọn bàbá wọ́n tẹ́wọ́ gbà èyí táwọn á sì rí lónìí yóò kéré nínú táwọn ọmọ tọ̀lọ́tù rí tí wọ́n tún ṣe nínú tá ṣe lónìí. torí ń jọ́ táwọn rí kankan nínú táwọn bàbá tá a rí tún ṣe bàbá ń ọwọ́ o tó lè ní alukóránù nínú wọn kóránù lè ga tó tébù yìí láti tọrọ wọn owó tíra mélòó làwọn bàbá ni rí rí fojú tó ó kéré. torí kò sóńtẹ̀ níjọ wọn kéwú ọwọ́ náà ni wọ́n fi kọ́ gbogbo ẹ̀ gbogbo tí ń bẹ lára kálukú ní kálukú ń gbà ẹnu tí wọ́n sì rí gbà náà ẹnu tí wọ́n rí gbà náà ní jẹ́mọ̀ lọ́dọ̀ wọn jọ náà lónìí ńgbà tí wọ́n kọ́ àwa tíra olóńtẹ̀dé ikọ̀ wa àyìnbáyé tíra tí ń bẹ lóde lónìí tí òǹtẹ̀ ti jẹ́ kó súnmọ́ àrọ́wọ́tó olóbi àwọn nǹkan tá a bá rí túnṣe lónìí àwọn ọmọ tiwa tòní wọ́n ti fi kọ̀ǹpútà kéwù kìí sọ̀rọ̀ tíra lọ́wọ́ tá a bá fẹ́ wò wípé gbogbo àdìsí tó wá lórí okọ̀ ọlọ́run bá a bá ti tẹ̀pín nìkan nu kọ̀ǹpútà gbogbo ẹ̀ kọ̀ǹpútà kò jáde fún ọ. níjọ́ táwọn àbá sì ń kọ́ wa inú tí àlámọ̀ tú káàkiri ká tó lè rí lónìí ẹ̀kan náà ni kọ̀ǹpútà kò gbogbo ẹ̀ jáde. sẹ́mi pé ká máa retí fáwọn ọmọ tí ń bọ̀ wọ́n wí tí wọ́n fi hàn wá wípé èyí tẹ̀ bá bò torí báyìí mo ṣe rè njọba wa wí fọwọ́ náà ọlọ́run wọ́n gbà wọ́n gbà fún wa sọ̀rọ̀ yìí táwọn baba yọ gbà ń bo wà la ìmọ̀ wo mọ̀ táwọn abọ́ ọ̀tà gbangba tápá sọ̀rọ̀ ìgbaniláàyè àwọn bàbá yìí òun aláǹfààní táwọn àṣẹ yìí tí wọn bá gbà wá láàyè ó ṣeé ṣe ẹnu tá a fi ń jọ́ máa kéwú àlèmọ́mà ẹyin ni mò ń kí lọ. ìdá mo yí zàlà ṣìyá kò yẹ ọmọ àwọn ọmọ àwọn ẹni àpọ́nlé tí wọ́n wà níjókòó. sàmáàtù àwọn ni mò ń. bainal mashayikh jawaru. àwọn ni mò ń kí. akramakumullah. mo ti kí aláàjì wa Rasheed Ọládépò ọlọ́run lè kún dáadáa yín. àmín. mo kí alága wa ní ìjókòó yìí. ìjókòó yìí. nígbà tí kí bàbá àjókòó wọ́n sì ṣe bí bàbá. wọ́n ni wọ́n fẹ́ jọ dé ìjókòó ni tí wọ́n bá jẹ́ bàbá àjókòó irú eléyìí tá a ti fẹ́ parí kí wọ́n tó dé àsọmọdọ́mọ ẹ̀yìn sí bàbá àjókòó wáyé ọmọ àjókòó ní sọlá wa ti gba bàbá mọ́yìn lọ àti dé ṣáájú yìí ṣùgbọ́n wọ́n ṣe bí bàbá ìjókòó ọlọ́run ní ẹ̀yìn sáà mo kí alága wa fún ìjókòó wa tò ní abárídúpẹ́ ẹlòmíín máa ń jẹ alága nídìí nítorí àtọ̀sí tọ́lọ́mù àwọn náà ní alájọ wa sáà oyèrèdè ọlọ́run bá nílé kó dáadáa yìí. àmín. látara kíkí àwọn ẹni àpọ́nlé ẹ̀sìn ní kákìyín báyẹn ojú ọ̀gbọ́dọ̀ kan wa kọjá kíkìyín ìdá àtàkùn kẹrìmù kọ́mí fàkìrìmù. ànábì lọ pa wá láṣẹ ara ẹ̀sìn ní ó ní gbogbo ìgbà táwọn alápọ̀nlé inú àwùjọ bá ń dáàrin yín ẹ ṣàpọ́nlé wọn ẹ̀sìn wa ló ní ládàbí bẹ́kọ̀ ọ̀bá yé èèyàn ni wọ́n máa ṣe garagara tí ìsìlámù ọ̀bá yé òun ni wọ́n máa ṣe bí ìgbà wípé ẹ̀sìn wọ̀ tí ẹ̀ máa pọ́nlé yóò máa ṣe bí ìgbà pẹ́sìn wọ̀ tí ẹ̀ bọ̀wọ̀ fẹ́ni kankan ẹ̀sìn wa ló sì ní gbogbo ládàbí gbogbo ẹ̀kọ́ yálì táàrí kọ́ ń bi ohunkóhun nínú ìsìlámù ni wọ́n ti jí òun ló ní ká kí ká pọ́n yín ọlọ́run bádìlẹ́ kọ́ àpọ́nlé ẹnì kọ̀ọ̀kan yín o. amina. mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tó jẹ́ pé bí a ṣe jọ jókòó ní pàápàá jùlọ gbogbo àwọn tí a wá láti inú oníranran ìjọ. orí àwọn ojú tí mo rí mo ti rí pé kèsì mss nìkan ló wà ní ìjókòó yìí onírànran ìjọ lọ́wọ́ à ń bẹ̀ bá a bá ń bọ̀ràn wá lọ ọbẹ̀ yẹn lọ ń já sí pé lóòótọ́ àáfẹ́ láṣeyọrí nínú Islam tí a bá ti ìbọ̀rọ̀ wa débẹ̀ kmss ó gbé kankanlẹ̀ kárí faith kárí kítúni kárí tmc kárí tàdọ́mùn kárí tàáwùn kárí ìzàlà kí o gbowó jọ máa pín kájọ gbà wípé ó kọ lásán lájọ sọ́ra wa asma'u sammaytumuha antum wa aba'ukum. asma'u sammaytumuha antum wa aba'ukum. wo ní fẹ́ mẹ́sẹ̀ sípẹ́ alikama. kánjú àlìkàmà kámọ̀wulẹ̀ tara wa wọ́n a fi tmc pẹ́ ní kánjú àlìkàmà péjọ tmc o ẹ wá máa kọjá ọlọ́wọ̀n ọ̀ma ìjọ tàdámúnú ayé tí ń rè ìjọ mss o àdáyére ọlọ́wọ́n ọmọ ndú àlìkìyàmà ìtọ́mọ̀ ní na áfi ummatukum ummatan ìtọ́mọ̀ ọmọ nìyẹn tó pé ló ti tó ẹ̀sìn láńsẹ́ yẹ tá a rán mi náà lò yẹ ká lè gbẹ́jọ́ kó kalẹ̀ pé ìjọ nígbà tí o sì ń tọ́sọ́ dé wọ̀ kẹ́mẹsẹ̀ ṣọ́kọ́ mọ́sáàsì kí islam bí náà wọ́n bẹ̀ kírun kí tmc ọkọ́ mọ́sáàsì kí fẹ̀tì ọba bẹ̀ kó kírun ìdojúkọ tiwa ìkankan náà ni bẹ́ẹ̀ mi bá dojúkọ bíi tí ọ̀yẹ́ á sọ fún un pé ẹ sì ìdojúkọ yìí ẹgbẹ́ kàbí tó yẹ àwa ní dojúkọ àwọn míì bẹ tí ẹ lọ́wọ́ ń ṣẹ̀sìn wọn ò ní dojúkọ oore tọ́lọ́hún sàwánù mo rí léèsì kan níbi kan lẹ́nu mẹ́ta yìí àtúkọjá gbẹ̀ lánàá mo sọ fáwọn ọmọ mi mo ní léèsì nu wọ́n kọ́kọ́ kan àwọn náà pè léèsì wọ́n kọ́ kan wọ́n dojúkọ báyìí mo rò pé ńgbà tí àgbà kan léwọn wọ́n tún wá kọ́ mi nígbà tó ń wo dojúkọ òun dojúkọ báyìí tó tó dojúkọ báyìí àkúwórí òun dojúkọ náà rí i wọ́n sọ báwọn ọmọ mi ní ẹ̀sẹ̀ alhamdulilah. alhamdulilah. ọba tó ní káwọn ọmọ ẹ̀sẹ̀sìn tó ní ibùdójúkọ níbo tí wọ́n ní ibùdójúkọ tó lé pé bákan náà lẹ́sìn wa a lè rí rọmọdánù là ń gbà lọ́yìí tẹlomi lè ti di ó lè jẹ́ méjì lónìí kò bá nkankan jẹ́ kò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ rọmọdánù láti bí ijọ́ mẹ́wàá àbẹ́ ni èyí ò ṣe mùsùlùmí kó pé Ramadan mo fẹ́ lẹ́hùn kí gbogbo àwa níjọ níjọ tá a wà níjókòó yìí àtẹni tó sì tún lówó níjọ kọsá máa wá kó sì gbàgbọ́ yẹ tẹ́sìn wá gbé kalẹ̀ àsìkò olóyè sọ̀rọ̀ tiẹ̀. ńgbọ̀ ọba yá máa náà bá ti ń pọ̀ wọ́n dìjọ́. àákàpẹ́ ní jàmá láàjàmá jàmá tí ò ní jàmá aná ti di kíni jàmá a ti dìjọ́ kò síjà ẹ̀sájà mọ̀mọ́ni tí mọ̀nẹ́dù ọba ti yàtọ̀ nítorí ó péré tọ́ ọba ti kó lórí mọ́nájú kìtá wàsánà nígbà ọba gbese kwuo mbe bẹ́ẹ̀ àwọn látò sọ fún ọ pé àlè bọ́ gbogbo ọkọ téèyàn ní ó rẹ ti wà lórí manhaj ọmọ ìyá wa ni a sì máa jọ ṣe kò sínú ìjọ tó ti lè bá mi ti sọ̀rọ̀ kódà lórí manhaj tí wọ́n bá ti pè kí n sọ kò sí jà èyí tó lè dìjà ní kẹ́ ẹ pé tí mo gbọ́ yé pé ẹ gbà mí láàyè ẹ àyè nìkan nípò kárùkọ fọ́ọ̀mù àyè ẹ. ìsìláàmù yìí ẹyọ kan ni mo fẹ́ léwu gbogbo wa tá a wà ń bì yìí mo wá kí àwọn ọmọ ìyá mi tí wọ́n ṣagbátẹrù ètò yìí tá a fi láǹfààní àti jókòó rẹ̀ mss ní ti ilé Ifẹ̀ ilé Ifẹ̀ bí a ti máa ń ṣe lọ́dọọdún náà rí ọlọ́run ti fún tiẹ̀ àìní lè ṣe má ọlọ́run má fi ṣàdánwò fún yín o. amina. ilé ẹ̀mí àti captain mọ́lẹ̀ sí ẹ̀mí àti kíyànjú ẹni lórí ẹ̀sìn kó máa dàgbàsókè ẹni bá ń fẹ́ kí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kọ́ máa lọ bó ṣe yẹ àdámàl jìtà irú ẹni bẹ́ẹ̀ náà wọ́n máa múyànjú lójú ọ̀nà rẹ̀ yọjọ́ máa lọ. àdámàl jìtà. ìyànjú àníjó dúró òun làwọn olóye tí wọ́n máa ń reni ni wọ́n fi máa sọ ọ́nà ọ̀rọ̀ wọn wípé òṣùtújú liba nuru lẹ́kọ́lbí bìdàwọ́ mi jìtì Nurul Qalb máa ń wá ìmọ́lẹ̀ fún ẹ̀mí pé ọkàn yóò máa lẹ̀ tẹ́sí ń jókòó tẹ́tẹ́rẹ́ ẹni tí ọ̀rọ̀ á máa lẹ̀ fẹ́mi ẹ̀ kàá jókòó tẹ́tẹ́rẹ́ kàá jókòó sójú kan nìdàwọ́ mìlítìt ìyẹ̀dú òní dúró bá a bá tún mú lójú ọ̀nà pọ́sọ̀ọ̀sẹ̀ à ń ṣe léyìí à máa ṣèyí lórí gbogbo tá a gbé kalẹ̀ kèé ṣe wípé ẹlòmíì tó kà yóò kó àdálẹ̀ kádálẹ̀ ẹ eh, wọ́n lọ jókòó níjọ́ um, Sunday wọ́n ṣe jókòó wọ́n ṣe kíní kan níjọ́ làná fi ṣe à sallallahu alaihi wasallam. gbogbo ìgbà tí èèyàn bá ń wá lóòrùn kọ́lù ẹ̀mí yóò yóò ní malẹ̀ àdámàlì jíjà á máa mú ìyànjú kúnṣẹ́ àní jókòó tẹ́tẹ́rẹ́ àwọn sàábé ní àrídìwọ́nù láì ta àlà àlẹ́yìn àwọn ẹbí tí wọ́n dá ọjọ́ kan tààlà nùmínú sáà tààlà nùmínú sáà àwọn ọmọ ìpẹ́lẹ̀ àwọn ní wákàtí kan sí wákàtí kan pé jájọ yẹn wa wò hmm. wákàtí sí wákàtí mo kí àwọn ọmọ ya tàgbélé ìkalẹ̀ lójú ọ̀nà tẹ̀lé wíìrì kọ̀lùbẹ̀ asáwọn fẹ́kẹ́mi wa kọ́ máa ní ìmálẹ̀ ọlọ́kọ́ gba lẹ́sìn fún ẹnì kọ̀ọ̀kan wa. àmín ọlá ti tóbi ọlọ́run. àmín. arọ́ mi láti sọ̀rọ̀ nípa ohun tó jẹ mọ́ ìjọmọ àyá nínú ẹ̀sìn. a ní. Ni inú àgbékalẹ̀ àkọlé wáàsí wa yìí pé kí ni pàtàkì ìjọmọ àyá ìjọmọ àyá nínú ẹ̀sìn bí èèyàn ọba máa pàtàkì ẹ̀ báyà bá sì rí nǹkan kan sọ lórí pàtàkì pé kájọ máa dira wa lọ́kàn kájọ máa sọmọ So ìtí ó sọ pàtàkì ẹ̀ fún wa jùlọ òun náà ni pé gbogbo ìgbà tá a bá ń yọ lẹ́yọlẹ́yọ tá a sọra wa dọ́mọ ìyá kan náà ohun tí ó padà dé lẹ́yìn ẹ̀ ní kúfùrù ìsèkèfèrè sọlọ́wọ́ tọ́lọ́lọ́ subhanahu àròsùnù karimu sallallahu alayhi wa sallam onílà tẹ́lẹ̀ jù báàdì kùfàrà ẹ̀yin ọmọlẹ́yìn mi ẹ má ṣẹ́rí padà lẹ́yìn mi fẹ́ẹ̀dì kèfèrí kí ló lè fa yẹ́dìrìbù bàdúkù rìkọ̀ bàbà tó bá ti di wípé apá kan kò rí kejì bí ọmọ yẹ́ ẹ̀ mọ́ tí kálukú yọ pọ́npọ́rọ́ tirẹ̀ kúfùrù náà padà ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nísìnyí gbogbo bá a ṣe jọ jókòó yìí lójú ẹlòmíì kèfèrí ni á lójú ẹlòmíì tọ́jú tá a tún jọ mọ́ra wá mùsùlùmí bọ́ bá bá wá mi ní ṣe tí òdúró kó wọn gbọ́rọ̀ lọ́yọ̀ tẹsẹ̀ mọ́ni ni àǹkẹ̀fẹ̀rí ìdáná ti gbọ́dọ̀ yìí. ó lé mi sáà níbi pàpẹ́ǹtì. a di kèfèrí lójú ẹ̀ kò sí bí ó ti jáde kọjá ìjọríra wa lọ́mọ ìyá. bí ọ̀bá sí rìsọ́ọ̀tì kankan látara ìmọ̀ wa kétékété àìgbàgbọ́yé ìjọba àyá tayọ wípé yóò sọ ẹni tá a mọ̀ sí mùsùlùmí ní kèfèrí ó tó ní ta gbọ́dọ̀ pàtàkì pàápàá bá a bá ń sọ̀rọ̀ ẹ̀ lásìkò yìí àsìkò tá a bùkátà sí ni nítorí pọ́pọ̀ èèyàn lónìí wọn ò gbàgbọ́ iye tí ń jọmọ ìyanu ẹ̀sìn kaná. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí síra wọn wọ́n na sálámà síra wọn tí wọ́n sálámà síra wọn gan mọ́ ní títorí àìgbàgbọ́ yẹn tí ń jọ́ máa yá nínú ẹ̀sìn wa yìí bàbá wá pàtàkì yá ìyanu ẹ̀sìn kiri bàbá rí ń bò mí ìjò èyí tí mo wí gẹ̀yẹ lọ ó tún ká pàtàkì ìjọba yá. ìjọmọ yẹn nínú Islam ohun tó pàtàkì ni báà bá ọmọ pàtàkì ẹ̀ extension irinṣẹ́ tá a lè fi dé ibi ìfẹ́ ọlọ́run òun nìjọmọ yẹn. kò sì sí nǹkan kan láyé bẹ́ẹ̀ sì yẹn ti wulẹ̀ kọ́ pọ̀ tó béèyàn ọ̀bá nífẹ̀ẹ́ ọlọ́run àṣedànù sẹ́ni ṣe bọ́lọ́wọ́n ọ̀bá dojú ìfẹ́ rẹ̀ kọyàn kò lè rere ẹ̀sìn ẹ̀ níwájú ọlọ́run subhanahu wa ta'ala kò sí tí èèyàn fẹ̀sìn wá jù fi ọlọ́run lọ ẹbá rí nínú àdúrà rasul sọlọsọlá tí máa ṣe adé aláhùn marzukun hubba wà hubba ma yuhibbu wà hubba amali yukọrìbù ní ìlà hubbu. ìrẹ́ ọba mi gbogbo ọgbà ni máa bẹ̀. orzukun hubba a sì kí tí mò ń béèrè lọ́dọ̀ rẹ kẹ́sẹ̀ tí mo fẹ́ kí lọ lọ́wọ́ ó ṣe fún mi onífẹ́ rẹ̀ mo fẹ́ kọ́ ọ̀rọ̀ mi lọ́rọ̀ fẹ́ rẹ̀ kí n jèrè fẹ́ rẹ̀ ibi tí fi ọlọ́run tó tóbi dé hmm. bí èèyàn bá ti ní ó ti ní gbogbo nǹkan. àrùsùkù ni hùbà ìnífẹ̀ ìnípọ̀ lọ́rọ̀ òun gẹ́gẹ́ fún rẹ̀ ó tó fi ṣe tọ́pìkì kan. wàhùbà mẹ́yọ̀ ànábì tún máa ń sọ fọlọ́hún pé rọ̀ mí lọ́rọ̀ kí n nífẹ̀ẹ́ àwọn tó fẹ́ràn. wà á bá a máa lé yìí lọ sí ìlà òbí rà kí n nífẹ̀ẹ́ àwọn tó fẹ́ràn gbogbo àwọn tó nífẹ̀ẹ́ máa fìfẹ́ wọn sí wọ̀kan. kó o sì tún jẹ́ nífẹ̀ẹ́ àmàlẹ́ yòkọ̀rìbù ní ìlà òbí. gbogbo sẹ́tì máa ṣe tó jẹ́ pé látara ṣíṣe ẹ̀ ni ó mú mi súnmọ́ fẹ́ẹ̀ rí ọ̀nà tí fìrí gbogbo ọgbà tí ìjọba àyà bá rinlẹ̀ láàrin wa ọwọ́wọ́ tẹ̀tí ń jẹ́ fi ọlọ́run bẹ́ẹ̀ ọ̀bá rí fi ọlọ́run kò lè rọ́nà lọ bí tí wulẹ̀ fọ́mọ kò lè rọ́nà lọ. àwọn tí ń ṣáájú wọ́n èyí fẹ́ kankan ó dí fi ọlọ́run kó di lọ́wọ́ ẹ lọ wá yà kan bọ́ ọba lè tẹ̀lé inú sọ́ọ́tù sọ́ọ̀tù anabi Sulaiman níjọ́ tó jókòó ibi orida orida aleyhi sọfiya tiljihad sọọdi ni suratu sọọdi ẹrí mẹ àwọn ẹṣin tó kórè sí já. ibi orida aleyhi bìlà aṣí sọfiya tiljihad. sura wo ni yẹ suratu sọọdi aya kìlọ. aya thirty one. thirty one rẹ ọlọ́run nígbà tí àwọn ẹṣin bẹ̀rẹ̀ àṣìyì nígbà òórùn súnmọ́ tí ó wọ̀. sọ̀fìnà tó jìyà. àwọn ẹṣin tí wọ́n tí wọ́n lè sáré wọ́n ń ṣeré síwájú ẹ̀ ọwọ́ ń wò wọ́n. fàkọ́ọ̀dà ìní hmm. ìtumọ̀ èyí tí ń túmọ̀ àbábùtò bẹ̀rẹ̀ ìtumọ̀ táwọn afọ́ńtàfsírù tu ó tó méjì sí mẹ́ta ṣùgbọ́n ètò ṣe déédéé tí mo sọ yìí òní mo mú tí mo fi tu fàkọ́lá ìní àtàkùtù ọ̀sán yìí. ó ní mo wá jókòó mo nífẹ̀ẹ́ ìtàwọn ẹ̀sìn ṣe rẹ́sì tí wọ́n ń ṣe mímí àti ẹ̀nà ṣe máa ń fẹ́ràn èrè bọ́ọ̀lù. àbíkìrì àbí. bá jókòó ti lọ́rùn tífẹ̀ẹ́ rẹ̀ ó kó bá wa níbi ìfẹ́ ọlọ́run tá a fi ní ilé kírun tí ó gbà ń lọ wa á padà kí oṣù báyìí kí lásìkò torí Madrid àbílẹ̀ náà. Man U Chelsea Arsenal. wọ́n gbá bọ́ọ̀lù. àbábútú bẹ́ẹ̀ lẹ́yìn andikiri rọ̀bì. ìfẹ́ ìfẹ́ eré bọ́ọ̀lù èyí ni ó yà wá. bẹ́ẹ̀ni. ìfẹ́ ohun tó yàtọ̀ sí tọ́lọ́hún ọ̀tàbò mi lójú andikiri rọ̀bì. andikiri rọ̀bì. tí n fi ṣeun tí n fi rí fi ọba mi hátà tàwa rántí bèrè ìjà. tó oòrùn fi kẹnu gbogbo tàwa rántí bèrè hija. tí oòrùn fi wọ̀ tásìkò ìjọsìn fi lọ ìtumọ̀ kẹlu wọ́n ti tún bá mi. ṣùgbọ́n ló ṣe déédéé ohun tí mo fẹ́ sọ láàyè yìí. òdúrà àlẹ́yà. ìgbà níbi Sùlẹ́mánù wá rí wípé èyí tó ṣẹlẹ̀ yìí ti kó bá fi ọlọ́run àwọn ànábì ọlọ́run yìí fẹ́ kankan kó bá fi ọlọ́run. wùdú ha àlẹyà. ó ní ẹ lọ bá ń dá gbogbo àwọn ẹṣin padà ẹ lọ kó wọn wá. bàbá mi ṣe àbí sùn ìrọ̀lẹ́ àná. ọwọ́ amú ọmú ìdà fọtọ́fíkà. fọtọ́fíkà mọ́sà á. ó fi wá ń gbé àwọn ẹṣin ẹ̀yìn lẹ bá mi tẹ́ ẹ̀jẹ̀ ń lè ṣèrántí ọba mi kí n fi nífẹ̀ẹ́ rẹ̀ masahabiso èyí tí ó gé lójúgun wàlá anaki àti èyí tí ó bẹ́ lọ́rùn nígbà yìí tẹ́ kó bá mi ní ọ̀rọ̀ tún pọ̀ mẹ́ lọ́dọ̀ àwọn àfáà ìjẹ́ lẹ́yìn ṣẹ̀rí àgbà wọn láàyè bóyá tí nǹkankan bá jóhun èèwọ̀ hmm. tàbí tí ọ̀dà àwọn agbábọ̀ yí a sì ti ń lò tẹ́lẹ̀ sáà lẹ́tọ̀ọ́ kákò kan dànù àwọn míì inú àwọn àfáà aláàlẹ́tọ̀ ẹ̀ torírú ìtumọ̀ àyà yìí tọ́lá ní Sulaimanu fi dà á gé ẹṣin ó fi ń gé wọn lẹ́sẹ̀ ó fi gé ẹ lórí nítorí pé wọ́n di lọ́wọ́ kíni tọ́lọ́hún tọ́lọ́hún àwọn tí wọ́n tún lọ́lẹ́tọ̀ọ́ wọ́n tún mẹ́rin mi wá tọ́sẹ̀lẹ̀ náà lójú ayé Rasul níjú ayé amọ́mutí ṣẹlẹ̀ àkọọ́lẹ̀ sọ fún wa nínú àwọn tí bóyá ànásì múnú málìkì ni oníjọ́ ayọ̀ ń sọ̀kalẹ̀ à ń wà nínú ilé ọ̀kan náà wọn sàhábà tí wọ́n mu ọtí lọ ó lé mi gangan ni mò ń bu ọtí fún wa torí ní ọmọ èké òní ànásì wa ní ọmọ èké sàhábà lọ wa torí ju ànábì kú ò láyé kò ju ọmọ ogún ọdún lọ. ó túmọ̀ sí pẹ́jọ́ ànábì wọ Madina kọjọ́ ọdún mẹ́wàá lọ. níjọ́ gbogbo èèyàn wá ń bẹ̀bùn wá ń jọ wọlé ànábì tànábì wọ Madina tí kálukú ń bẹ̀bùn wá fún ẹ̀bùn tí yẹ wá ní Anas. èmi ò ní kankan tí ń fi kí ọ káàbọ̀ rẹ ànábì ṣùgbọ́n mo ní ọmọ mi. mo gbogbo tó o bá ṣe ṣe mo fi ṣẹ̀bùn fọ́ ó tọ́lọ́ náà sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní gbogbo ohun tóun fi ṣe ọfọdún mẹ́wàá ṣe kí ní máa nẹ́bì tọ́lá sọ fún wa pé ọmọ ogun ọdún lọ́dà ọdún mẹ́wàá lè ṣe kí ní máa nẹ́bì ọlọ́nà bí ọ̀sán fún òun rí láyé pé kí ló dé tóun fi ṣe yìí ọmọ ọ̀dọ́ nu o tá a bá wá ń kí Anas wípọ́jọ́ ọmọ ọ̀dọ́ rere ẹ kí ọ̀gá náà ẹ kí ọ̀gá ṣe abẹ́ sọ fún apá nẹ́bí Anas ò ṣe tí ọ̀dá sá nẹ́bí ọ̀gá dáa sọmọ lè bẹ́mi àtẹ̀yìn gbé látàárọ̀ dalẹ́ kọ́lọ́sù pé à ah, èmi ò rò pé ètò wábì lọ́la lọ. Ah. torí tí bá pàdé kò lè tẹ lọ́rùn. ànábì jẹ́ ọ̀gá rẹ náà ni bá a ṣe kí anásì ní kánábì. èyí tá a fi bẹ́ẹ̀ ní padà sí àyà yẹn. nínú àkọọ́lẹ̀ nínú àgbàwá rẹ̀ ìbò dójú ọ̀nà òun àwọn akẹgbẹ́ wọn àwọn ọmọ kéékèèké wọ́n ṣe é tí àgbọ̀ méjèèké lòun náà olóògbé ajókòó tì á àwọn bá jọ ṣe é anábì tí wàá retí anọ́ọ̀sì pé kó dé kò ní kó dé anábì wàá tọpa ẹ̀ lọ sallallahu alaihi wasallam níbo lèmi àtẹ̀yí dé nìsí o ọ̀pọ̀ nǹkan láàmú kara wa kó pé èmi ti dàgbà jù ú lọ èmi ni wà lọ èmi ni mà ń wà kí gbọ́dọ̀ dé ó dé bí ọ̀bà dé kò dé fẹ́lẹ́ dà tiẹ̀ ní. àmì ìrù tí máa jẹun àmì ìrù tí máa jẹun àkàrà ọ̀bá mi náà àmì ìrù àdánwò tá a kàn lọ́dọ̀ ara wa nù níjọ́mọ̀ yóò fi dúró dá níjọ́ là ń bèrè ara wọn padà sọ́yún náà wájú. ànábì dìde ọwọ́ ọwọ́ anásù lọ tọ́rọ́nsẹ́ tí ò tí ì dé ọwọ́ abá níbi títí ń ṣeré lọ́ọ̀kẹ́. ìgbà ànábì bá bí títí ń ṣeré ẹ̀yìn ẹ̀ ẹ̀yìn ẹ̀ gbàdọ́dọ̀ ẹ̀ ti dúró ọgbọ̀n ṣẹ́jú títí wo tí ẹ ṣe anẹ́sì ọmọ ṣùgbọ́n bọ́ yá anẹ́sì kíyèsí pé òkì o mọ̀ sẹ́gbò. ojì mi ò tó yìí. ìyẹn wà lẹ́yìn o ẹ̀yìn tí ó wọ báyìí lórí tá lẹ́bi ni. ẹ̀rú ba adébí wá bí lóore pé yà anẹ́sì kiri anẹ́sì sọ ti lọ ibi tí mo rọ anẹ́sì bá dìde ó ní mo ti lọ ọbẹ̀ náà nù. ibẹ̀ náà mo lọ yìí. anẹ́bí ò torí ẹ̀ kò bí. bílmùmí ní ẹ̀rọ òfò wáyé. ọ̀tá mara. bílmùmí ní ẹ̀rọ òfò wáyé. ó túmọ̀ sí pé máa bá ń kí anásì káká nàbì náà. Allah sallallahu alayhi wa sallam. Èlégún tó ń bọ̀. Bí àyè jọlọ tó bí mo ń lọ dákun wọ́n bínú. Ọlọ́wọ́ bá ń kí ọ. Bá fi pa ń bàbá dé àdúgbò wa lọ́n tàbí sí ìlú. Ọmọ àdúgbò gbẹ̀ sí. Máa káyà sọ. Fàtàbíkọ̀ máa ah. bí súnkì wọlé àánà. Èyí tí mo bá débẹ̀ ni wípé níjọ́ náà tí Anna sì ń pọn ọtí fún wa táyà amọ́mu ti ṣẹlẹ̀. Hmm. Ó ní gbogbo ọtí táwọn nílé ńjọ́ náà làwọn lọ kó dànù. Ṣé àmọ̀ pé wọ́n fi ṣòfò ni? Tí ọ̀rọ̀ bá lẹ́tọ̀ ni kò yẹ kó dànù. Kódà kọ́ lẹ sọ pé àárín ọjọ́ márùn-ún nígboro Madina ní ìrùn fún ọtí. ìrùn fún ọtí. ẹnu gbólóhùn fún rẹ àdìs ọ̀rọ̀ fún rẹ òun náà gan tó tọ́pìkì kan nínú ọ̀rọ̀ ó túmọ̀ mọ́dà ìsìjáàbà ká gbọ́rọ̀ ọlọ́run kó sì máa lapa lára lójú ẹsẹ̀ àwọn sàábà tẹ́ fi yàtọ̀ sáwà. kó ká sọ́ábà ti fi ìṣúdìwà bí wà á rí. àlàkà òmùhún alukọ́hún mẹ́lẹ̀hún bí nọ́ọ̀sì àṣìbáhún. àwọn èèyàn náà àwọn èèyàn náà sábẹ́ nù. mẹ́lẹ̀hún bí nọ́ọ̀sì àmúfàlù. wọ́n ọ̀la fi wọ́n ọ̀la fi jọ àwọn sábẹ́ ọ̀la fi jọ. fizudi wàbí wàrà ìyìn. ní gbogbo ọ̀nà tá a bá fẹ́ jọ ọ́ nu wa ẹ wo bí wọ́n ti ń sẹ́wọ́n àti fẹ́ẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ wo yẹ ẹsẹ̀ tí kálukú wa tún lọ́ọ́ mára. ta à mara lọ́ nǹkan tí ń bẹ lọ́wọ́ wa tá fi lẹ̀ àfilẹ̀ a tún padà ọ̀pọ̀lọpọ̀ wa là ń wà ní ìsìláàmù tá a tún ti padà sí kèfèrí tọ́pọ̀ olóhùn sí ìsìláàmù ilé ìsìn lọ́lọ́ wà yàtọ̀ sáwọn tí wọ́n wà ẹbí wọn náà sún òun sún kinní lápá ìfúnpá kinní yàtọ̀ ó ń dèlè yìí ó ń dèlè díẹ̀ kinní ẹsẹ̀ ń lé kinní ẹsẹ̀ ń bẹ̀ òjúlù náà lọ kó ká sọ ìwọ náà ń gbẹbọ ọ̀ ń gbẹbọ lórí ta àbá wà bí wàrà kí làwọn ti náà ṣe. àná ṣe náà ni ó sì tún dé masáàsì ìwọ náà lè mọ́mù ìwọ náà náà tún bẹ́sẹ̀ rẹ lóríta. oúnjẹ mi tó gbóni lẹ́sẹ̀ yíjọ́ ń pàdé mọ̀mọ́ sọ fún wọn ti pé wọ́n ronú wọ́n ronú. ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. tí wọ́n bá ronú ni gbogbo àwọn afọ́ ọ̀nà yẹn wọ́n pè lẹ́jọ́ owó lẹ́nu sí bẹ́ẹ̀ ẹ máa wá pàdé ọ̀yọ̀ wọn máa wá pàdé ẹni tóun náà bá gbẹ́bọ tó gbé lórí ta ọ̀yọ̀ ọlọ́ pàdé àwọn ẹlẹ́bọ torí jọ ń lórí ta tí wọ́n bá lọ ọ̀yọ̀ káwọn tí ó pè lẹ́jọ́ pé àrí ọ́ pàdé ẹsẹ̀ wá sì jọ ń pàdé lórí ta ọ̀yọ̀ ìwọ náà máa wá sí ìpàdé ìpàdé ìpàdé ológo ni àdánwò ni ọ̀pọ̀ èèyàn lónìí lọ́wọ́ inú Islam tó ti kú ọ̀mẹ́ èyí mọ bá débẹ̀ òun náà ni wípé ojú ẹsẹ̀ làwọn sàhábà nídìí wọ́n lù lọ ìta ara rẹ̀ ni wọ́n lọ kọ́ tí dànù tí mo bá débẹ̀. tọ́fíkà mọ̀ sáá. bisuki wàlẹ̀ àná. ìtàn Ànábì Sùlẹ̀mánù làbádébẹ̀ lójú ọ̀nà pé títọ́ máa yá bá ń bẹ ọwọ́ ọwọ́ tẹ̀fí ọlọ́m ẹ má jẹun fagbọ̀n olóńgá tó ní la, mahabatula òǹgá tó ní tọ́fíkì kan. bàbá ń béèrè nípa àjọ máa yá wípé àǹfààní ìwo ló ní bí ọ̀la àǹfààní kẹ̀kẹ́ tayọ wípé àádọ́ lólùfẹ́ ó ti tó tí máa wá kí n máa bọ́ ṣèjọ́mọ àyá lọ́nà tọ́da kí wọn náà wá bó ṣe máa bá mi ṣèjọ́mọ àyá lọ́nà tá a fi rí fi ọlọ́run ó ti tó èyí tí ó tún fi tó tó fi mà ní wípé ẹni ọ̀là ń lo ẹ̀sẹ̀ nu wa sọ́wà ni ó ti ọ̀nà wọn nu wa pé òun ọ̀dẹ́sẹ̀ ẹ̀sẹ̀ nàbà wà tún lé torí òkúrọ́ abalẹ̀ nàwọ̀ ẹ̀sẹ̀ tó tún nù. bẹ́ẹ̀ni ẹ̀sẹ̀ nàbà wọn kéèsì nínú tó tún jẹ́jú ẹ̀ wájú ọlọ́run kéèsì rọ́ àlẹ́ lànú ẹ̀sẹ̀ ṣé ẹ tún wá rí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹni tọ́lọ́run bá tún fẹ́ràn tí ẹ̀ tún yàtọ̀ ẹ̀sẹ̀ olólùfẹ́ ọlọ́ báwo bá mọ gbogbo ẹ̀ padà sọ́dọ̀ ànábì ádámù. alayhi salatu wassalam. níjọ́ ànábì ádámù sí ọlọ́run bóyá nusratul Isra tọ́lọ́run bá ní òtètè rí. ọlọ́run nípa àṣọ ádámà rọ̀bàwù ọlọ́run ní ádámà sí ọbẹ̀ ẹgbẹ́ gbọ́dọ̀ tó fi sọ ọlọ́run ọjọ́ sọ ọlọ́run ní àṣọ ádámù rọ̀bàwù ádámà ṣe kí ni ọ̀sẹ̀ ọbẹ̀ ó sì dẹni tá a gbójú ṣùgbọ́n torí wípé ẹ̀sìn ẹ̀ṣẹ̀ kíni ẹ̀ṣẹ̀ olólùfẹ́ ẹ̀ṣẹ̀ ẹni tá a fẹ́ràn ni torí bọ́lọ́n fẹ́ràn ànábì Adam ọlọ́run fúnra rẹ̀ lọ́wọ́ á tún sọ ní tádàmú ó ṣe tí ó fi dáríjì sẹ̀rẹ̀sẹ̀ olólùfẹ́ sẹ̀rẹ̀kọ́ tún yàtọ̀ ọlọ́run mẹ́tàlá kọ́ ádámà mi rọ́bì yìí kẹlìmáàtì. ọlọ́run ní wàá dábọ̀ ó ti sẹ̀mí ṣùgbọ́n gbọ́dọ̀ tó wí tí ń fi dáríjì ọ ọlọ́run nígbà máa wí sẹ̀rẹ́sì olólùfẹ́ bí ọmọ tọ́lá sí àárẹ̀ ni tá a bá fẹ́rẹ̀ á sọ fún wípé ọ̀sẹ̀ ní ṣùgbọ́n tó ọba ti ṣe nǹkan báyìí nígbà àdìjọ. ìfẹ́ nu ọlọ́run mọ́tàlá kọ ádámù. mi rọ́bì kẹlímátì fàtàbà àléyìn. anábì ádámà ọlọ́run fún láwọn gbólóhùn tí ó máa wí ó sì wí ọlọ́run dáríjì. tí ọba ń sẹ́ kankan tí ìjọba yá tọ́lọ́hún ní kí á rí wípé ó rinlẹ̀ nínú ẹ̀sìn wa yìí tí ọba ṣàǹfààní kankan bẹ̀ tayọ wípé á jèrè fi ọlọ́run ó tó tọ́ yẹ ká máa sáré rẹ̀ innamal mu'minuna. innamal mu'minuna alladhina amanu. innamal mu'minuna ikhwa. innamal mu'minuna ikhwatun fa aslihu bayna akhawaykum. ọlọ́run máa yá kan náà ní gbogbo wa. fa aslihu bayna akhawaykum. ìdílé tọ́ba jẹ́ pé lóòótọ́ òun lèmi rẹ la fẹ́ràn ọlọ́run tá a sì mọ́ ọlọ́run lọ́rẹ̀ẹ́ làbúdà anuhibbu awunuhibba man yuhibbu Allah. ẹni táwọn náà bá mọ̀ wípé ọlọ́run fẹ́ràn

ẹ wá máa gba sàká yín o ṣàgbégbá yín ni wọ́n mọ̀ kọ́ yọ sàká. gbogbo èèyàn lè mọ̀ pé èèyàn láàjì bí wọ́n ti ẹ̀fẹ́ mọ̀ nígbà bá kẹ́yìn. eyín mẹ́ka. gbogbo ọ̀rọ̀ tí ọ̀jẹ̀ méjì fífẹ̀ tí ń fẹ̀yìn sàn. ẹ gbogbo ẹ̀ náà ti mọ̀ pé èlé ah, lọ mọ̀ká. aláàjì dé tàbọ̀ wá sábà kàtọ́. tó dáa. tọ́kẹ́ gbẹ̀ náà mọ̀ pé èlé ah, lọ. ṣùgbọ́n àwẹ̀ ọlọ́run nìkan ló lè mẹ́tí gbà. bẹ́ẹ̀ ni. bí bẹ́ẹ̀ bá bọ́ kọ̀rọ̀ bí nǹkan tó da omi inú tí kò le bí eh, ilé kan tó fi sẹ́nu fẹ́ lọ́dọ̀ tó gbẹnu ẹ̀ náà gbẹ tó dé tí ń kẹ́ àpò àwẹ̀ yìí o àwọn ní kíkì tí wọ́n máa ń le gan. àwẹ̀ ò ní kò wá gan ó kò wá. lọ́wọ́ fi ní àwẹ̀ mi ni mo ní. wà á nà ájíṣe òwe. èmi ní sísẹ ni tí bá ń gbà lẹ́sẹ̀ torí mi nìkan ni mo lè mẹ́ni tí ń gbà. bí ìyẹn bá wá fẹ́ràn ọlọ́run. aleykum salaam. tó ọlọ́run kí ni ọ̀nà wa táwa náà fi ní fi ìjọba ìyá hàn sí káwa náà fẹ́rẹ̀ ṣùgbọ́n lẹ́ni ilé wọn ṣẹlẹ̀ láàrin wa. innamal mu'minuna ikhwatun. kí là á múra wa lọ́mọ àyà tọkàntọkàn sí. fa aslihu. ọlọ́run ní níbo mi kó mẹ yálọ bò mí. ọlọ́run ní al-mu'minuna wal-mu'minatu ba'duhum awliya'u ba'd. المؤمنون والمؤمنات والمؤمنات والمؤمنات بعضهم أولياء بعض ọlọ́run ẹ̀ bá jẹ́ mọ́mìnì lọ́kùnrin àti lóbìnrin apá kìíní jẹ́ ààyò wọ́n gbọ́dọ̀ jọ jẹ́ ààyò fúnra wọn tí wọ́n múra wọn lọ́mọ ọmọ àyá ṣùgbọ́n lẹ́nìí kò sílẹ̀ òun lóyún ọ̀ràn wa ìjọba rẹ̀ á kí ni pàtàkì ẹ̀ ìlà ń wá kiri pàtàkì ìjọba rẹ̀ á nínú ẹ̀sìn bá a bá rí mbò mí ju wípé tàmírù la ardi ni wọ́n tàmírù lè sá orílẹ̀ ayé ìyá ọlọ́run gbé kalẹ̀ nítorí kó lè máa wà kó lè máa bẹ tí ọba ti síjọ máa yá afẹ́fọ̀gùjà yé nìyẹn. tọ́lá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó ní masalul mu'minin fi tawaddihim wa tarahumihim wa ta'atufihim masalul jasadil wahid àpèjúwe mọ́mìnì níbi ìjọ́sọ wa ìjọba àyà ìmọ̀sẹ̀ra wa láàánú ìmọ̀sẹ̀dẹ̀kùn fúnra wa ọ̀là àdàbí bọ́dì kan ara kan so agbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn adéyọká ìdàṣítẹ́kà nínú ọdún hmm. tí ẹ̀yà kanú ara wa bá ti ń kérora pé nǹkan kan ṣeun tàdá àlà òsà èrò lè jásá ní àlàálà wàlúùmá ìtọ́yẹ ká sì máa ń rí lára gbogbo ẹnì kọ̀ọ̀kan wa yìí òun ni ẹ̀tẹ́ ìrora káwọn lọ́wọ́ mọ̀ pé tí ń ṣe lẹ́yìn nísinsìnyí náà bó o ṣe ń sọ wájú mi pé kò sówó lọ́wọ́ rẹ èmi náà sì ti ń ríra mi nígbà pé mi ní ìlówó lọ. ó túmọ̀ sí wípé bí mo bá ní ilé kọ́ kalẹ̀ pé ọmọ ìyá mi. èyí tí ń bẹ lọ́dọ̀ tèmi náà rèé yájọ pé ìwọ náà kó lè e lọ kí mi náà kó lè e lọ. kò rí bẹ́ẹ̀ lónìí. ibi tí àìrí bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn tá a já àfa rẹ̀ ẹ lọ mọ́sáàsì tẹ́ ẹ bá nílé màá mọ̀ tí ń kí ẹnìkan à ń ríṣẹ́ Hmm. akasunba tán àwọn akínlára ọlọ́mọbalíkà alábọ̀ wọn ọlọ́mọdé máa dá owó wa ni bẹ́ẹ̀ ni ọmọ wa ni. ìdá wa bàjẹ́ sí bóyá ń jímọ̀ jímọ̀ bóyá five hundred ní fílẹ̀ tádùn àfi lọ. ó wá di two hundred. níjọ́ ọ̀ọ́ kó di fifteen naira níjọ́ bá di fifteen naira lèmọ́mù ò ní ní sùúrù jọmọ ìyá àdúrà ló dínkù àdúrà ló dínkù. aláwọ̀ sànú yín. bọ́yá náà bọ́yá náà iná àti ẹ bá ti fi lábọ̀ rẹ̀ àdúrà pọ̀ ṣùgbọ́n aláwọ̀ sànú iná àti náà àdúrà rẹ̀ ti tán nù torí owó five hundred ti di fifty naira. ojúṣe wa kèé ṣe kìkìdá àdúrà mọ́sáàsì lójúṣe àwa ìmọ̀. a gbọ́dọ̀ so ìjọ́mọ̀ ìyá papọ̀ láàrin gbogbo àwọn tí ń kírun lẹ́yìn wa irú ẹni tí ń wá five hundred tẹ́lẹ̀ ìwọ fọ̀rọ̀ pé agbowó lórí àdúrà àgbo fìyúlẹ̀ ká sọ ọ̀rọ̀ jọ máa yàrá sọ fìyúlẹ̀ nàfitàlùtù sí àtàwọn jàdàlà ká sọ wípọ́ dà mọ̀wulẹ̀ mọ̀bìmí léèrè lẹ́yìn prógámù yìí torí ma fọyín ọmọ yàrá máa béèrè béèrè nàfitàlùtù sí àtàwọn jàdàlà ẹ̀jẹ̀ àgbà kò ṣe kí ni ọ̀dà nígbà tí a sì ń fọ̀rọ̀ lọ. ohun tó yọ ọ́ ṣẹlẹ̀ ní kí lè máa mú o pé ẹni tóun náà tún rówó filẹ̀ dáadáa pé bọ́lá lágbájá tá a bá ti kírun tán ẹ dúró bọ́lá lágbájá náà ẹ̀yin náà ló tá a bá kírun tán. kí wọ́n mọ̀ wá fa èyí tó di wípé bísínẹ̀sì rẹ lọ dídìí kọ́ fa èyí tí bísínẹ̀sì ẹ lọ lẹ̀ fún èyí tí ń lọ déédéé wípé bọ́dà wa yìí mo fura pé iṣẹ́ ọ̀nà déédéé lọ́dọ̀ wọn ọlọ́run sì ń pé tí yọ́n máa lọ ẹjọ́ ríra yín tẹ́ ẹ bá lè fi ràn wọ́n lọ sísẹ owó fi máa lọ dáadáa ojúṣe lè máa wù ní masáàsì ojúṣe ẹ̀yìn àmírù wa ni. kẹsẹ̀ yìí kì í dá pé bùrọ̀dá alágbájá wọ́n ètò ẹ̀dá sí nǹkan jàmá tàbí dá sí kásàdá ọjọ́ tí àbá dá sí má gbogbo èèyàn ní ọmọ àwọn yá abílẹ̀ rẹ̀ tí òjò owó filẹ̀ má. káwa náà ó ní ojúṣe tá a ṣe tá a fi ràn lọ́wọ́. ìtẹ́sìn wá gbé kalẹ̀ fún wa rèé eléyìí ò sí mọ́ láwùjọ wa kò sí ìjọba ya gidi àfi ìjọba àyà torí ahánìkan bẹ́ẹ̀ sì ni mọ̀ ń bọ̀ o ìta ń pè níjọba àyà yìí bá a bá ń wá pàtàkì ẹ̀ mo sọ fún wa wípé òun gan la lè pè ní tí a lè lò torí ayé ó fi máa bẹ ó sì kọjá gbogbo tá a máa fara wá sírìn tá a máa fara wá mọ́ra sí àbá ìyárìn torí pélé kan náà ti jọ bíà ṣùgbọ́n jọ máa yá tẹ̀sìn ó pé bí alẹ́ kan náà lọ àkádìí ni àwòlá bílí ìkáì fàdánàdá. أخديني أولاها بالإخاء فذنبا إذا ما كان منه النداء أجبه إذا ما كان منه النداء àlùfáà ní ديني أولى، akadini ديني أولى بالإخاء، fadan ذا. أجبو، ajibu. ajibu ìdá máa kánà mí ní onídàáwò. ìdá máa kánà mí ní onídàáwò àjíbòrò ìbá máa kánà mí ní onídàáwò. ìjọba yẹn sìn. أخذني أولى بالإخاء فذنبا òun ló yẹ ká fara wà mára lé lórí kì í ṣe business partner mi lẹ́bí ṣe wọléwọ̀ ni ìjọba yà tẹ̀sí ju gbogbo eléyìí lọ. àjíbù ìdámà kánà mi ní òǹdídá. tọ́wọ́ jẹ́ pé lóòótọ́ ni ìjọba ìyá nílẹ̀ lọ́dọ̀ wa fàdánàdá. fàdánàdá. òun gángan lọ̀gá ọ̀rẹ́ ìta ìjọba ìyá ẹ̀sìn lọ̀gá ọ̀rẹ́ ìta tó o bá fún yẹn ní ìkẹ́ torí pọ́jọ́ mọ ìyá rẹ̀ nítorí ẹ̀sìn òun lọ́jà ju gbogbo ohun tó o fi ń ṣètọ́rẹ́ yẹn lọ. àdìbò ìdámà kánà mi ní ònídà òun àdìbò ìdámà kánà mi ní ònídà òun. àlùfáà ni màá dọ́ ọmọ ìyá rẹ lóhùn tó bá pè ọ́ sí bùkátà kan tó gbèrè dà lóhùn ilé òní jọ́ máa yá nínú ẹ̀sìn sórí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa pàápàá lásìkò àròyé náà ni ó sì ní lọ sẹ́nìkan bá ẹ̀yà bá ti dé pé nípa wà láàrin ah, bá gbọdọ̀ ṣe gbogbo kan náà ló ń lé tọ́lọ̀ wò sì tún lé mọ́wọ́ Allah ó ṣàfihàn àjọmọ̀ àyá sọmọ àyá rẹ ọlọ́run ṣàánú wa. àmín. bá a bá ń nínú ẹ̀sìn ìdẹ̀ra kan ni ọlá kan ni látọ̀dọ̀ ọlọ́run gbogbo èèyàn tí máa ń ṣe é fún ọlọ́run tó yé wa bẹ́ẹ̀ látara àwọn almuhajiri wal ansar ọjọ́ yẹ apẹ́dẹ̀ra ni gbogbo èèyàn kó lè lè mú tẹ́mi àti ọba tí lẹ́jọ́ máa yá mú láàrin ara wa mọ̀ wípé ọlọ́run ò sì dẹ́ra fún wa ni a gbọ́dọ̀ máa ríra wa wípé mo ní ṣòro kan ìṣòro ni wípé etí ń jọmọ ìyá gangan láàrin èmi àtàwọn tá a jọ jọmọ ìyá ẹ̀sìn ìtì ìrìmú alódodo àwọn kan sì nílò lẹ́yìn tí ò tí ì pẹ́ nínú àwọn táwọn kan ṣiṣẹ́ rírè ọ̀sẹ̀lẹ̀ ilé ìṣẹ̀lẹ̀ ní Misra tí wọ́n ṣiṣẹ́ rírè lé lórí ọmọ ìyá ẹ̀sìn jọ ni wọ́n ìkan ń ta ọjà rẹ̀ ní two hundred naira onímọ̀ ń ta fún gbogbo èèyàn lápèjúwe ọmọ ìyá tó fẹ́ lọ rajà yìí òun náà ti múra láti lé wípé ọ̀dọ́ ọmọ ìyá mi ni mo ti lọ rà á two hundred fẹ́ wá sèmi àtẹ̀yìn ìta múra ni wípé ọ̀gbọ́dọ̀ tà fún ijó ọlẹ́ lọ. àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ tọrọ ma ya mi níta mo ṣe gbogbo wa nù tá a lọ láti lé nu kọ́nà tó bá fi lé jẹ́ kó two hundred gẹ́gẹ́ lọ́ta fún wa gbogbo èèyàn ní ọ̀gbọ̀. àbẹ́ kò tí dá èèyàn mọ̀. gbogbo èèyàn ní ọ̀gbọ̀ kí làwọn aláǹjọ́ máa yẹ ẹ̀sìn sí ètí tàbá àwọn mi náà lọ́tà fẹ́mi náà. àwọn tí wọ́n gbàgbọ́ yé àwọn máa ń fẹ́ kọ́ máa ya wọn ó jèrè kọjá fàní lára wọn. èyí tó fẹ́ rajà ti múra láti lé pé two hundred níta ṣùgbọ́n pẹ̀lú pọ̀ ọlọ́run ìgbà fàdé bíi pé two fifty náírà lọ́wọ́ rẹ̀ kó jèrè fifty náírà lórí ìmúlára mi àti ẹgbẹ́ pọ̀ ilé ìjọba ìyá nu sẹ́ni bá wà jìnnà. nígbà èyí tó fẹ́ tajà náà rí wípé èyí tó déwájú wù yìí á ah, ọmọ ìyá mi rè òun náà ti wá ní mùràdì inú ọkẹ pé wọn á ta fún ju one fifty one fifty lọ wọn ó fifty naira lára mi tọrọ ọmọ ìyá mi gbogbo gbogbo kọ́tí ẹ̀ mọ̀ wípé ọmọ ìyá òun ló ń tira sórí bẹ́ẹ̀ lọ́dọ̀ kódà ń gbà gan lọ́mọ sọ fún aláì brọ́dà yìí tó ṣe ni brọ́dà yìí tó ṣe. ànímọ́ sí wọn kọjá wájú mi ò dúró. nígbà bá wá débò mí ìta ti rà á rí i pé kọ̀sá yìí brọ́dà kankan mẹ́. Hmm. ìtí wọ́n tà ń bẹ̀tẹ̀ gan tó wọ́n ju ti àwọn tì í lọ. abáwọn náà la jókòó yìí. abá ń tara wa ni àwa náà la jókòó yìí. àwa náà rè. àwa lè o. àwọn méjèèjì wá jọ fà á kì í sọ wípé àtúrà ah, two fifty naira lọ yín ó ah, ah, dà two hundred mọ̀ máa ta fáwọn yẹn ẹsẹ̀ wa ta ẹsẹ̀ ra two fifty àwọn ọmọ fẹ́ kí n ṣe yín láǹfààní fifty náírà kí business yìí yóò fi máa lọ wájú dáadáa. ó máa lọ wájú. tí náà níbẹ̀ ṣe yọ lọ́ọ̀kan lèmi náà ti ládìyàn pé one fifty níta fún tọ́lá mi náà fẹ́ ká ẹ tiẹ̀ dá mọ̀ pé ọ̀dọ́ ọmọ ìyá yín lè ti rajà kẹ́tù fifty náírà tó ra kẹ́mi àwọn wá ń fà á tí ló wọ̀ gbà èyí náà ló wọ̀ gbà ibẹ̀ ni mùrọ́bí wọn ẹni tí ń rè wọn lọ bá wọn bẹ̀ kí lè ń fa amára yín láàrin láàrin ọjà àbí wọn ní táwọn bá ṣàlàyé fún àwọn ìdá ẹgbẹ́ èjìlá ẹ̀jọ̀ faramọ́ fifty naira ìwọ tó lẹ́mìí wípọ́ ra two fifty má ra two fifty na two hundred faramọ́ fifty tó fẹ́ bù ìwọ tó lọ fẹ́ ta fún ní one fifty má tà ní one fifty tà ní two hundred ìwọ náà fara mọ́ fifty naira tó lóògùn. ẹ wùjọ máa yá. àdáyé ńlá sí ìbádùn mú ìbádé. àti lọ́mọ. akramakumullah àkọ́dínì àwòlà bíi ìka ìbádàn nàdà. oṣù tí ń jọmọ yálà yé jọmọ àjíbù. àjíbù ìdámà kánà mi ní onídà. ìgbàlá ni téèyàn bá lè rí téèyàn bá lè ti ń jọmọ ìyá nínú ẹ̀sìn ìdẹ̀ra kan ni ọlá ni gbogbo èèyàn kọ́ lọ́wọ́ máa ń ṣe é fún ẹwẹ́ tó ṣe máa ń sọ ààbà àwọn gbọ́ yé àní tó ń fi ìyàwó ara wọn lẹ̀ fúnra wọn Allahu Akbar láwọn sọ àbẹ ẹni oníyàwó méjì ó sì pé ó pè kan pé tọ ọmọ ìyàwó alóde yìí o torí ẹ̀sìn ó fi ìyàwó lẹ̀ kò lè rí ìyàwó má láyé. láti maka. èmi sì lè sọ̀rọ̀ pẹ́ẹ́lú méjì ni. ẹ̀ka la ní sọ̀rọ̀. èmi yọ̀ǹda kò sẹ́ni tí o kò lówó lọ́tí wọ́n fi fún ìyàwó. àní ó dì mímú àní ó dì mímú lẹ. fẹ́ẹ́ lóye ọmọ ìyá. ìwọ tó o lè fowó lẹ̀ ló fi ìyàwó lẹ̀. Ah. ah ìjọba rẹ̀ á ní àní o àwọn ọjọ́ wọn ti pẹ́ díẹ̀ sí àgbẹ̀sí náà. sápẹ́ ìyàwó lẹ̀ kékeré ni àbágbà. ìjọba yẹ́sì yìí ìjẹ̀rọ ni alùmùrà ni wàá òtìrì ọlọ́ni wọ́n ti kò rún ní mọ́tàlá yàrá ikùn ẹ̀wùsẹ̀. wọ́n ti kò rún. ó lè dúpọ̀ àwọn sàhábà àwọn muhajirin náà wà là ń sọ ó ní ẹrántí àtàwọn aus. àti house. wàtàsímú bihablillahi jami'an wala tafarraqu. ọlọ́run ẹjọ́ máa sọ máa yá ẹjọ́ dira yín lóṣooṣù ọwọ́. wàbíkúrú ní matallahi alaykum nídìí. ọ̀mọ̀dánù làwọn bẹ̀ yìí gbogbo wa náà jọ mọ̀ bá a ṣe máa ìwọ sì mọ ọmọ ìyá rẹ pé irun tó lọ sí tó sàǹfààní fèmí ọmọ ọmọ ìyá tó lè mọ nígbà àǹfààní bẹ́ẹ̀ ẹ̀yin ẹlẹ́yà ẹ̀dì kí ló lẹnu ẹ̀mọ́mọlẹ́ báyìí bẹ́ẹ̀ ẹ̀dì ẹ̀dì lẹ̀ ẹ̀ sádìlẹ̀ wọ́n sá mọ́ sọ bí òun gbé lọ torí táwọn ọmọ bá ti rí wọ́n fi bú bàbá ti wọ́n sì ní ráyà ọ̀rọ̀ gbé nǹkan rẹ ọlọ́gbé fún tì í mo rí pé ó ṣe é ṣe kírú eléyìí ọmọ sí ní lọ́dọ̀ yín ọlọ́run sì ní kọ́ wà lọ́dọ̀ tí amúnikẹ́ ní òbí ṣe àǹfààní tàṣí rẹ̀ mọ́. tàṣí mú bẹ́ẹ̀bùlìlà ìjẹ̀mí àdáwọ̀ kẹta wa tún wá ní bọ́ọ̀lù ọ̀sọ̀mọ̀ yáǹgá ọpọlọ wa tí máa ń ṣiṣẹ́ àtẹrùkẹrù kọjọ́ ìjọba yáǹgá ó ṣe ṣe gan mo rántí lásìkò ìgbà àìsàn ń la ilẹ̀ lọ́dún wa wá àwa ti máa ń ṣe àwọn àtàwọn ọmọ ìyá kan àjọ sọ̀rọ̀ ká àwọn ọlọ́pàá wọn máa ń ṣe dáadáa lára ara wọn etí kálukú bá ní da máa ń ṣèṣì ní wọ́n jẹun kálukú ọjọ́ péjọ kí ni ìwọ̀ ẹnìkan ò ní í sí wípé ìrẹsì ti ní ẹjú kan náà gbowó ti jẹjẹ tó lẹ́ran yóò mú ẹran tiẹ̀ wá ẹni títí ọ lẹ́ran olóńdókò àjọ ọdún kí ló dé ẹjẹ dọ́kítà ọ̀nà ọdún ah, bí a bá pẹ nìkan ládùúgbò tọ́lọ̀ bá kẹ́ nìkan nu yín ọ̀daràn ládùúgbò wọ́n bá sì kí àwọn lòlò tó fi gbóúnjẹ bá wọn ẹrù gbóúnjẹ lásán tó jẹ tí pè yín sí. ọdún lọ jẹun bẹ́ẹ̀ jẹun bẹ́ẹ̀ jẹun ẹ wọ́n bọ̀ tí a tún sí. o tún fẹ́ lọ jẹun. o tún ọlọ jẹ tèsí ọmọdé pé ẹ kínílé rà. jẹ́kun kára ẹ pàṣẹ́ńdà ló fi rà tó lọ jẹ́ lọ́dún yìí ilé ní ẹ̀kọ́. wàlá àdánù kárí. bẹ́ẹ̀ni ọba yìí sẹ̀mí ẹ̀ padà kó onísẹ̀mí ọ̀pọ̀ àṣà Yorùbá yìí kárẹ́ sìsì. ọlọ́jà gbọ́ mi yé ọ̀pọ̀ àṣà mi ń bẹ lọ́dọ̀ wa ńlẹ̀ Yorùbá yìí bẹ́ẹ̀ni ọba yìí sẹ̀mí ẹ̀ kó bẹ́ẹ̀ ó lè rẹ́ ọ̀pọ̀ ẹ̀ ní ọmọ bẹ̀sì jẹ́ mọ́yàn lọ tí wọ́n bá ní wọ́n wẹ́ ní tọ́pọ̀lọ́ ẹ̀ máa ń ṣiṣẹ́ láyé láti dàálẹ̀ yorùbá yìí kèé dáṣẹ́ tó ń gbà kan bí aago ní ọ bá sọ̀rọ̀ tó yẹ ọ sọ pé o ti sọ̀tàn yorùbá ọmọ bí ó tún kù sí o ti sọ débi ibi ọpọlọ wa máa ń ṣiṣẹ́ dé. ọmọ tó owó lọ́kàn. alábọ̀wọ̀ ọmọdé tó ọba wí làwọn gbà wọn àmọ̀ kó tó kù bí kan ilé àwọn fi ń ṣèṣẹ́ mi níjọ́ máa yá fúnrọ́rùn táwọn náà bá ti pa gbogbo ilé òtì a lè rí tẹ́sí bí alẹ́ rẹ̀ àdìrí ṣe a sì lè rábà ní ẹ̀jẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ìbínú ẹni àdánwò nu ó lẹ́lọ́mí fi ń jìyà dòní ẹlòmí ọlọ́run kẹ́ ọkẹ́gbẹ́ tàbá burú ẹ̀ nítorí kọ́ mọ́bà jìyà ikimọ̀ lọ́lọ́run fi máa ń ṣe tí máa ń ṣe gbogbo aká lè dolówó. ọlọ́run lè má fún bàbá lówó tọ́jẹ́ pọ́mẹ̀ ni ó fún lówó torí kí mo pẹ́ kọ̀fẹ́ kí bàbá òun ò jìyà tọ́rọ àkówó mọ́ bàbá ọmọ ní ọwọ́ àtàrí owó sí lọ́dọ̀ tí bàbá òun ó sì fi jayé kún nínú owó ọmọ tí ọba fi ti Yorùbá wọ̀ ọ́ ẹlòmíì fi Yorùbá wọ̀ ọ̀rẹ́ ó sì jìyà ó sáré dá fún lọ. àbúrò ẹ lówó lọ ó

ọba lọkọ ọmọ kúrò nílé yàrá kan tí ń rẹ́ǹtì tójò ti ń pa wọ́n ọba ní ọlá ọlọ́wọ̀n ò ní jẹ́ ọlọ́wọ̀n ò ní jẹ́ èmi kí lọ́mọ gbélé ìyàwó mi ah! orí àdìgí ọmọ kó tí dìdí ń jọ títí ń ṣe ń jẹ́ ọgbọ́n tó ti rówó filẹ̀ ó sì tún kọ́lé ẹkún lọ bọ́lá ń ṣe sọ̀rọ̀ ti ẹnu kọ̀fẹ́ kò jìyà ni. Allah kọ̀kọ́ pé wọ́n ó lówó ọwọ́ àtìyàwó tó lówó sí ọ torí kó o lè máa jọrọ̀ látàrí lásìkò ẹ ah, kí ló ní dúpẹ́ sí. Ah, orí àdìdí ọdún lagidi tálíkà lagidi. ọjọ́ tó wá tẹ́kẹ̀wé tí òbí tó fi láìlọ́ọ̀nù díjẹ lọlé. àkàrà ọmọ kó mọ wà. wàkùnrin nínú tọ́lọ́mù ẹ̀rẹ́tì ẹ̀rẹ́tì ìdàrẹ́ èmi ọlọ́run. ìdìkú tó mọ̀ àdá lọ́ta tagbara níjà. alábàbẹ́ náà kò lóbi. ìjọba ìyá ìdẹ̀ra ni ìdẹ̀ra ni ẹni ọlọ́run bá ṣe fún kọ̀mọ́re tọ́lọ́run ṣe fún ọlọ́run nípa àlọ́fà bẹ́yìnà kùlùbì kún. kálọ̀ tó parí ẹ̀ ọlọ́run nípa àṣùbá. àṣùbá tó ń bí ìrẹ̀lẹ̀ ìhùwà náà. ọlọ́run nígbà mi ọlọ́run lè fi jọmọ ìyá o ó bẹ̀rẹ̀ pé yíyà kẹtẹkẹtẹ tá à ń yà kiri ìdẹ̀rọ ọlọ́run ìṣẹ̀lẹ̀ sí àná níjọ́ bá dé gbogbo wọ́ọ̀dù ọmọ ìyá rẹ̀ ìjọ ọmọ ìyá yìí bá àbá tiẹ̀ rí kankan fún kọjá wípé àwọn tọ́lọ́ ń bá ní kí wọ́n gbọ́ yé tí wọ́n sì lò lọ́jọ́ tí ò ní sí ògì mọ́jọ́gì àlàárà sí lọ abẹ́ rẹ̀ ni wọ́n bára wọn tí wọ́n bára wọn gbé níbàrà àjọ pẹ̀lú ọmọ ìyá gidi apẹ́ òde àlẹ́ ara sí olùwọ́ bára wọn nínú àdéfì kan tí ìmáàmù Muslim gbà wá Ọlọ́hun subhanahu wa ta'ala yọ sọ níjọ́ alkiyama wípé ayna lè mutahabuna fìyà wà mutahabuna bi jalali aw fi tá làwọn tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn tí wọ́n bá ara wọn sọmọ àyà nítorí tèmi ọlọ́run aliyom òvèlùhùn fìvìlì òní ìfi wọn sábẹ́ ògì mi yawma la dhilla illa dhilli lọ́jọ́ tí ò sógi mọ́ ju ògì èmi ọlọ́run bí ọba sì nǹkan mi àtẹ̀yìn wá dùkálẹ̀ wà lábẹ́ ògì ọlọ́run kí làmúra wa lọ́mọ àyà sí i ká máa ṣe dáadáa síra wa nínú hadith mi sábà tún yudhilluhumullah tí àfa wa kọ lórí وقال نبينا نبي المصطفى أن سبعة وقال النبي المصطفى أن سبعة يظلهم الله العظيم في ظله يذلهم الله العظيم بذله محبنا عفيف محبنا عفيف ناسح متصدق ناسح متصدق وباقي مصلي وباقي مصلي والإمام بعدله والإمام بعدله حديث الله فاصل ètò àfihàn lọ ní bóore a máa tètè lẹ ọpọlọ a sì ní méjèèjì kanú ẹ. wàkọ́lá nàbí yòl mustapha. olùkọ́lá nàbí yòl mustapha ànábì wa ẹni ẹ̀sà ọ sọ wípé anna sábọ àtà. anna sábọ àtà. pẹ̀lú èèyàn méje yìí. yòtí lóòmù ọ̀la bí mo sì délé. ọlọ́wọ́ ọba tó tóbi yóò fi wọ́n sábẹ́ òbí ẹ̀ lọ́jọ́ tí ò ní sógidògì ẹ lọ. mo ní bọ́dà fífọ́. mo ní bọ́ ó ní gbogbo àwọn tí wọ́n fẹ́ràn ara wọn torí tọ́lọ́ rẹ̀ tí wọ́n jọ sọmọ ìyá àkọ́kọ́ nù. mo ní bọ́ àfífọ́. àfífọ́. àtẹni tó rí ẹsẹ̀ tó sì kóra ró. nọ́ọ̀sì rán mọ̀tàṣàdínkùn. gbogbo ẹni tí rán lẹ́sẹ̀ ẹsẹ̀ tẹ́mi àtẹ̀yìn rọ́ọ̀lù ìfà ni ò sí fà. àfífọ́. ẹni ọlọ́run bá ṣe ìfà fún yọ gbogbo ẹni tó ń rí ẹsẹ̀ tí ọba rọ́ọ̀lù báyìí tó sì kóra ró ọlọ́run ó fi sábẹ́ òkè. mọ̀lẹ́ ìpínlẹ̀ àbíbọ̀ náà hàn. àtẹni tí ó ń ṣe ìsítí ìkìlọ̀ fúnra wọn ọlọ́run ló fi hàn sábẹ́ òkè. mọ̀tàṣọ́dìkan. àtẹni tó ń tọ́ná owó nítorí ìtọ́lọ́hùn látàdàn ṣìmáàlùhún máa àǹfààkọ́ ti yẹ̀mí nù tí a tọwọ́ òsìlè ọ̀mọ tọwọ́ ọ̀tún ìta lọ́rẹ̀ ọlọ́run ló fi hàn sábẹ́ òye. wà bá kí àti mo gbẹ ẹni tí máa ń sunkún nínú ìbẹ̀rù ọlọ́run. mùsọ́lì. tójú ẹ̀ fi ń damije. wà bá kí mùsọ́lì. àtẹni wàrọ́jò ló ń kọ́lé bòun mọ̀ alákún. bí màsáàjì. ọ̀làfà pẹ̀lú mùsọ́lì ẹ tó jẹ́ pé òun ò gbà lẹ́mí ẹ̀ máa ń so mọ́ masáàsì. wálé máa mọ àlàyé bí adìyí wàbá kì í mú sọ́ọ̀lì wálé máa mọ bí adìyí. àti ìmáàmù tó jó léde èyí tí mo bá débẹ̀ ni pé tọ́lọ́mù bá bá yàn ṣe tọ́ba ní ohun tá à ń pè níjọba àyà lọ́dọ̀ òun tì yóò jèrè ògì ọlọ́run òun ni kálukú wa ká gbìyànjú pàtàkì ẹ̀ bọ́lọ́run bá lè báyà ṣe tó ní ohun tá à ń pè níjọ́ ọmọ ẹ̀yà ẹ̀sìn adùn ìgbàgbọ́ ó ti wà lọ́dún onítọ̀hún ọlọ́run jẹ́ kẹ́lẹ́ kọ̀ọ̀kan wa ó jẹ́ kí a rí ṣe nítorí pàdánù sọ fún wa pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma ibi tí ọlọ́tànàbí tán parí gbogbo wa sínú ẹ̀sìn wo tó bẹ̀rẹ̀ ọlẹ́nìkan yé ètí gbàgbọ́ ó bẹ̀ gbogbo àgbọ̀ tá à ń lò pa nìyẹn ó dìgbà wa bá tó lè nífẹ̀ẹ́ fún ọmọnìkejì wa ìta fẹ́ràn fúnra wa bá a ṣe ń fẹ́ kí nǹkan wó rí yẹn tá a sì ń fẹ́ fún ọmọnìkejì náà tá à ń ràn lọ́wọ́ lójú ọ̀nà kó lè rí bẹ́ẹ̀ nígbà la tó dolùgbàgbọ́ àwọn wọ̀ kán bẹ tí a gbọ́dọ̀ kíyèsí tá a fi níjọmọ ya ẹ̀sìn àkọ́kọ́ mbẹ tá a bá fẹ́ níjọmọ ya ẹ̀sìn a lè fẹ́ràn ara wa nítorí tọ́lọ́ irinṣẹ́ àkọ́kọ́ tá a lò nìyẹn mahabbatu fillah ká má fẹ́ràn ara wa nítorí kankan tá a bá ti fẹ́ràn ara wa nítorí nǹkan mi yàtọ̀ fún tọ́lọ́hún ìjọmọ ìyá òní ṣèṣin.

fakọ́lá rasulullah anábì wọn sọ fún wípé akhbartahu bidhalik so sì ti sọ fún ọ sọ fún bẹ́ẹ̀ rí wípé onífẹ̀ẹ́ rẹ̀ torí ìtọ́lọ́hùn sàábé tó jókòó tà náà ni sọ pé lá ó lè sọ ìjọ gbọ́rí o èmi ni mo kà mọ̀ pé mo fẹ́rẹ̀ nítorí ìtọ́lọ́hùn anábì sì sọ fún sàábé lójú ẹsẹ̀ pé kó dìde bó ṣe jókòó fàkbèrè lọ́ọ́bà lọ́ọ́ sọ fún wípé onífẹ̀ẹ́ rẹ̀ torí tọ́lọ́ ẹ wùjọ́ mọ̀ ya anábì nídìde lọ́ọ́ sọ fún wọ́n fẹ́rẹ̀ torí tọ́lọ́ anábì wá sọ nísìn fún ó ní tí mo ní òfin lọ́ọ́ sọ fún bá a bá mọ̀ lẹ́mí ara rẹ bẹ́ẹ̀ ìfẹ́ yín ò ní fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n dídìde tó dìde lọ́ọ́ sọ fún tàfẹ́ bàtàlì mà wá dátù bẹ̀yìn náà kò máa yóò ṣokùnfà kí ìfẹ́ ìjọmọ ìyá kó rinlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì fọkọ ọkùnrin yẹn dẹ̀ dìde sábẹ́ yẹn dìde lójú ẹsẹ̀ àwọn sábẹ́ nù àwọn yẹn fi sẹ́ẹ̀sì ń jáfara lójú ẹsẹ̀ náà ni tọ́ba sàwádà lè sọ fún pé àbíwẹ̀ wo fún abájúra kan sọ fún ojú ẹsẹ̀ ló dìde fàgbára o ọlọ́sọ fún pé inú ẹ̀ òfin bùkà mo nífẹ̀ẹ́ nítorí ìtọ́lọ́hùn ọkùnrin náà sì tún sọ padà fún pé wà náà sọ fún pé fi ọlọ́run tó nífẹ̀ẹ́ mi torí ẹ̀ yọ bá nífẹ̀ẹ́ náà ọsọ bẹ́ẹ̀ fún èyí náà tún jẹ́ ẹ̀kọ́ bí kọ́ wa gbogbo àtẹnìkan bá sọ fáwọn náà pé ìtawà ló fi dá lónìí pé ọba tó nífẹ̀ẹ́ mi torí yóò nífẹ̀ẹ́ ìrẹ náà jù bẹ́ẹ̀ lọ. ó fẹ́ pé ìfẹ́ irinṣẹ́ tá a gbọ́dọ̀ lò ní tí a fi rí ìjọmọ àyá láàrin ara wa kò lè sí ìjọmọ àyá tá a bá fìfẹ́ hàn sí ara wa á fìfẹ́ á fi hàn síra wa. nínú irinṣẹ́ tá a lò. No, tíjọba àyà ó fi dúró òun ni mo wà sáàt wà hùsùnù asọ́hìbà mo wà sáàt káwọn máa fira wálẹ̀ ká máa súnmọ́ra wa ó sùn sọ́ọ̀bà ìbágbépọ̀ wa kájọ dáa tí ọba ti sílẹ̀ láàrin wa ìjọba yóò lè dúró ah, mo fẹ́ sálámà sí búrọ́dá lámàrí kí ló dé àpòrí wípé òní ọjọ́ ìsinmi ni wọ́n fẹ́ tiẹ̀ jókòó tiẹ̀ díẹ̀ ẹ wò jọ ah, máa yá bẹ̀tẹ̀ àwa lónìí táwọn nígbà ọ̀rà ni yóò máa ráàyè ìrégbè tó bá wọn láìní kan sí i. lọ́mọ jókòó tíyàn ìdílé tó yẹ. o bá ní sè ní iṣẹ́. a gbọ́dọ̀ sè yí. a dá ká gbà wípé lámọ́rí yìí ọlọ́lá jù mí lọ gbogbo àti abánira wa pa lọ́lá nìkan lọ ìjọba yóò ní ṣèṣe láàrin ara a máa gbà pé gbogbo ẹni tí ń bẹ lóní kíni ọlọ́lá lọ kò ní lé lára mi láti dìde lọ́bẹ̀ wò lé wọn ṣùgbọ́n tí mo bá ríra mi pé mo lọ́lá jù lọ ìmọ̀ pé tó wá bí ọba ti wá ẹ jẹ́ àwọn kíyèsí lọ́jọ́ ṣe tí èrò tí pọ̀ mú lọ́jà bẹ̀rẹ̀ wá sí àwa gan wá gbọ́ wá sí èmi gan tẹ́ ní wá sí wá sí mo wá gbọ́ mo wá gbọ́ wá sí ni àwa tá gbọ́ wá sí ti wà lẹ̀ ẹ bá fẹ́ gbọ́ náà mọ̀ bá wa. ọ̀rọ̀ lóye ṣe tá a sọ́dà lónìí tá a sọ di àbáyọrí kéwù pé ńgbà mo ti kéwù mo gbọ́dọ̀ máa ṣe wá sí kiri kí n lè jẹun kéwù àdéhùn tá a sọ wá sí nínú ẹwọ gbogbo oníwàásí ẹwọ nínú pósítà gbogbo ẹ ti dàgbọ́ mọ́ra wọn ó ti dàpọ̀ mórí olórin àtòrí àwọn tíátà kò sí tọ́fà dúpẹ́ ta sọ wá sí dànù àwọn ọmọ ìyá kan nísìnyí wọ́n fún mi tọ́pìkì kan nídàkọ̀ ọdún yẹn a sì jọ ń fa lọ mo ní tọ́pìkì wọn máa fọ́ mu ìní díẹ̀ àwọn nọ́ọ̀sì ni àná pè mí àgbà àlọ́ ni tí wọ́n bá fẹ́ wọ́n ní kí ló dé mo lé mi gan tẹ́ ẹni wá sọ ìlà àǹfààní tí jẹ mẹ́ ìwà àti ìwò ó ṣe gàngúngàngún lọ ọdún kan èmi kò ní wá máa tí mo mú pé inú tí mo lọ ṣe o wá àsìkò mi náà tí mo mú lọ sí ìlóòrè nígbà tí gbogbo èèyàn dìde tí wọ́n á gbọ́n tí wọ́n mú lọlé kí lè rè tèmi náà ti ń jẹ tí èmi mú lọlé gbogbo wa la wá gbọ́ wá sí àtẹ̀ntẹ̀ fún máìkì àti àwọn ajá náà sí. àkàrà lọ gbogbo wa la wá gbọ́dọ̀ ọlọ́run ọlọ́run jó sí aláǹfààní. wàyà fàmí bímọ ìdọ̀tí wà kọ́lí. fàṣí ni tí wọ́n bá ń ṣe àtọ̀rọ̀ mi ọlọ́run jó sí aláǹfààní. wàyà fàmí kúlà mùsàmì wà rọ. gbogbo àwọn tí wọ́n ń gbọ́ àtẹ̀tí ó tún lọ dà sọ fún yàn ọlọ́run jó sí aláǹfààní. wákàtí bàrú anádìwàrú bìsẹ́mu yìí. ẹ̀nà ọlọ́run bá lórí kankan bẹ́ẹ̀ àtọ̀ kankan lẹ̀ ni àwọn kankan bẹ́ẹ̀ ni ọlọ́run jó sí aláǹfààní.

ó fẹ́ fẹ́ tẹ̀lé ìwọ náà máa ọmọ ga pápọ̀ lẹ́yìn ìmọ̀ owó ṣe dáná irú mà yàtọ̀ fún ẹni tí ò ti jà ní irú ọ̀yẹ́ kó ooru spíkà kó ooru méjì pọ̀ ẹ̀wọ̀ ọ̀jà mírù àmírù lọ́gbọ́dọ̀ máa rìn lẹ́yìn ẹ̀ tíjọba ìyá ọba jódodo mo ọgbọ́dọ̀ gbà pé ẹni yìí tí mo wò ọlọ́lá jù mí ọgbọ́dọ̀ rírẹ pọ́ ọlọ́lá. gbogbo èèyàn lọ ìgbà yẹn látò ó lè rí dọmọ ìyá láti lè mú wa. bó o bá rí tí o ní nǹkan tó fẹ́ ọ̀ gbọ́dọ̀ gbà yóò ó tún tèmi bóyá yìí bá ti kún fi ti kún mu gbogbo ògbádùn ẹ láyé ẹlòmíì tí ó jẹ bẹ́ẹ̀ ọlọ́mọ sì ti abẹ́. tọ́lọ́ wọn máa fún ní gbogbo nǹkan láyé tọ́jẹ́ pẹ̀lú ayé nìkan náà ni ó ti jẹ̀gbánu àtàhàtú tọ́jú ìbá ti kún fi àyà àti kún. tọ́mọ́dàlì kẹ́mọ̀ ti bá ń retí kankan tọ́lọ́ wọn wí fún ni pé ah, ẹ bọ́ wá sí àgbáyé ni ọ́ tí gbogbo ayé tí wọ́n máa ń gbọ́ wá sí ẹ wá sí kan two hundred thousand ní kó tó dáhùn àwọn retí ládàá lọ́dọ̀ wa. Ah, ó ti fi gbogbo ẹ̀gbọ́dún láyé àdá tún. Òyìnbá ti kún bí ayé ti kún mo dùn ní rọ́sítàmùtà tó ń bí a. Wọ́n bá sọ fún ọmọ ìyá tá a bá lọ nìkan tí ó bá ẹ má jà dùnú omi yóò gbé wá sí ìṣeré o. Kọ́ má jẹ àjà tuntun. Òyìnbá ti kún bí ayé ti kún dì ní. Kọ́ yẹ pé tá a jẹ léde mẹ́ẹ̀ náà láti gbà láàmú lọ léwu. Lórí tuntun ọjà ìkàwé kó wà sítàmùtà tó ń bí a. Ebó lo ẹbí gbogbo ń tọ́ gbà láyé náà ló ń lò ó sáà gbádùn rẹ̀. ẹ ní kankan máa lálìkì àmọ́ àkòsí máa ẹ ti lò. ẹ máa lọ ẹ máa lọ. ọlọ sàánú wa. àmín. a máa rí gbogbo èèyàn pé ọlọ́lá ju jù wá lọ. tá a bá fẹ́ rí jọmọ àyà tó dáa tí ibo ní kẹlá agbọ́dọ̀ agbọ́dọ̀ yí ahọ́n wa padà síra wa a yí ahọ́n wa a yí padà tí ibo gbogbo wa gbọdọ lọrọ tọ lẹnu ẹni tó burú tó sọrọ burú sí kà padà ẹ ọba ní gbogbo ayé ìyókù ọfọ́nu kódà ìwọ kò sí ní dúkìá tó o bá rọ́dẹ̀ gbà sí lójú ayé ẹ bá o gbogbo ẹni tó ní nǹkan tó rò pọ̀ òun ní nǹkan tọ́jú ọ̀rẹ́ lójú tí wọ́n ń fẹnu sáátà àwọn tí ò ní wípé a ah, iṣẹ́ la ṣe tá a fi lówó yìí ìran ìran yìí kára táyà kẹ̀kẹ́ táyà mọ́tò táyà kẹ̀kẹ́ rí kó lẹ́gbẹ̀ẹ́ mọ́tò mi. ó ní ètò ajé ìbí bá ọmọ ọmọ ntọ́lọ̀ subhanahu wa ta'ala tẹ̀ ẹ́ ṣe fún ọ. agbọ́dọ̀ kíyèsẹ́nu èèyàn bá ń lọ gba ìgbẹ́ni tó gbóná tó gbórígì nù lọ́ọ̀yà nàìjíríà nísìnyí ẹ bá dàpẹ́ tọ́hán nísìnyí làpá àti ti kú àpá tí wọ́n máa ń dàpọ̀ ọ́n. Afẹ́ Babalọ́lá ọba ń gbà lọ́ọ̀yà kó kọ́kọ́ bọ́ ṣe wíìlì ẹ torí kí dúkìá ọmọ bá ọba lọ́rọ̀ ọ̀rẹ́ lẹ́nu ti jó yá pé bàjẹ́ kẹ́. lọ́wọ́ sọ́kàtù ní sáà láti rí nígbà ayé àbí kojínà hmm. ọlọ́run nípa lè yàtúṣà làdínà yẹ́bàrún náà á ti ní ka ríyà táǹdì áfá káfú àléhìn ìwọ tó ń bẹ̀rù nígbà tó bá kú dúkìá mi bó ni ó ṣe nǹkan méjì náà lọ́lọ́run ni ó ṣe ó mú ìwà àtẹ̀sìnkún agbárin ìwà lè ta táǹtẹ̀numọ́ lónìí ìwà àtẹ̀sìn olóníkọ́ ọlọ́ní kí gbogbo dúkìá rẹ kí ni ọlọ́run bó lè máa sọ tí òfin ní bàjẹ́ lójú ẹ̀ kà á tún bàjẹ́ lẹ́yìn ọlọ́run ní méjì náà ni àkọ́kọ́ ni pé wọ́n ní yẹ tẹ́kìlá ọlọ́run gbogbo ẹni tí ọ̀fẹ́ dúkìá bàjẹ́ lójú òun àti lẹ́yìn òun falẹ̀ ọba ń kò jọ lọ́nà ọba ń tí sì ń dùn lójú ẹ yọ padà parí ọlọ́run ní gbogbo tí èèyàn bá kójọ lọ́nà àràmù ọlọ́run ní ọlọ́run ọ̀pá nù ó lè má parun lójú ó tì yọ parun kẹ́yìn ọlọ́run ní tẹ́kùnlá bẹ̀rù èmi ọlọ́run tó a bá kójọ tó a bá tún ná ìbẹ̀rù mi náà kí alẹ́ lẹ́kẹ̀jì ọlọ́run ní wálé àkóńlá káwùlá ni màrúfà ẹjọ́ rọ̀ tẹ́ máa sọ lẹ́nu kọ́ dáa ẹ má máa sọ̀rọ̀ kọ́rọ̀ sáwọn èèyàn ntí mo bá débẹ̀ ni pé tíjọba àyà ọba dáa tí ó rinlẹ̀ á ké ìsàhàn wa a ní máa sàsọtán ọ̀rọ̀ a ní máa sàsọtán ọ̀rọ̀ ọ̀làǹfààní nínú ọjọ́ wọ́n fi ọ̀sẹ̀ kankan bẹ̀ wọ́n jọ jẹ́ pé ọ̀sáfù ọjọ́ wọn mọ̀ pé àsìkò tí a yìí kálukó jókòó jẹ́rí ètí jẹ́ àwọn gbàgbàkúgbà ètí jẹ́ ọmọ ìyájọ́ gbogbo wa ilẹ̀ àwàlàkùn àwàlùkùn gbogbo àwọn tí a kó sábẹ́ tó ń do lórí ilé alẹ́ lórí ọmọ ìyá ní á yàrá òun lọ́wọ́ tata ìdí ìkò ọlọ́run lọ́kàn kó a sábẹ́ àtàdí ìsìn lọ síwájú àjọrò wọn dáa bá a bá fẹ́ kí ìjọba yìí ó dúró dáa ojú wa náà dáa ojú wọn lè túká àní máa rojú síra wa bọ́bá ṣe ń fẹ̀mí ronú kiri ijó àlìkìyàmà ọba rọmọ ìyá rẹ̀ rẹ́rìn sí i bàṣáṣà tó kà fi wáyé àkíká sọ́dàkà ànábì ní ìtújúká tó ojú tó jásọ máa yẹ nígbà ríra yóò wọ́n máa kọ́ ládàá kó ń ṣètò ìyànú wọ́n máa kọ́ lẹ́fọ́. nínú tí máa ń jẹ́ dọ́mọ àyákẹ́mi rí ogún ká máa pera wa ní ahabu asimayi ó kọ tẹ́nì kọ̀ọ̀kan bá fẹ́ràn òní ká máa fi pé nínú tí máa bọ́ ọmọ àyá ni wọ́n máa pè yàn ló kọ́ kókọ́ tó bá fẹ́ràn ni ó fi pé bó ṣe yàwó ẹ náà tó bá fẹ́ fẹ́ kí fi ọ lọ dáadáa láàrin tó rí pé inú rẹ̀ máa fi ànábì gan sọ fún yàwó Aisha ó lọ mọ̀gbà tínú ẹ bá dùn sí mi àtìgbà tí ìkankan bá mẹ́nu ẹ tínú ẹ bá dùn nítorí ọmọ pè mí rè ṣùgbọ́n ń jẹ́ tí ètò wí ni ó kọ tó bá dùn mọ́yàánú ìlà fi pè é kí ọ̀nà ọ àfọwọ́ kò tàbí olùtẹ̀lẹ́ ọ̀ dùn pé èmi àfi kó pin lálàdé èmi làbá ó lè torí ẹ̀kẹ́ o ó pè mí làbá <laughs> ó ẹ gbogbo ẹ̀yẹ lẹ́mọ̀ká lẹ́mọ̀ká ọkùnrin lẹ́mọ̀ká yìí bó sọ̀hún bí ọmọ kẹtẹ́lẹ̀ ẹ̀mọ̀ká òsì tí wọ́n máa ń tiẹ̀ fi yọ yìí yóò dùn yóò sọ fún ọ pé òun mọ̀ kan bóun ọ̀ mọ̀ mí òun mọ̀ mí yóò sì fi tọ́mọ̀ yé hàn ọ́ ẹlòmíì mọ́wọ́ ó lè gbá o lè gbá ó kà ọ́ lẹ́sẹ̀ gidi bọ́wọ́ ọmọ mi ò máa òun mọ̀ kan à máa ń sọ̀rọ̀ tó dáa àtúndú kárí àpèrè àwa ló kọ́ tó dáa òun àsíwájú ẹ̀dá anáduwa Muhammad ó ní látàkìrá náà mílíọ̀nù màrúfù ṣe yàrá anabi náà ẹ má yẹpẹrẹ gbogbo dáadáa gbogbo tó bá jẹ dáadáa ẹ má fojú yẹpẹrẹ dáadáa ni kò pè lóko tó dùn máa nú má fojú yẹpẹrẹ pẹ̀lú tí bàbá pè ní kí lọ́wọ́ sọ mí di kèfèrí ni lóòótọ́ kọ̀ sọ́ di kèfèrí ṣùgbọ́n ní tọ́lẹ̀sì ló ní ọmọ fojú yẹpẹrẹ gbogbo tá a bá pè dáadáa má fojú rẹ nẹ látàkìránà minal ma'rufi ṣe yàrá gbogbo tá a bá pè ní tọ́ da má fojú yẹpẹrẹ kódà ńgbà anábì ọmọ èyí tó kéré oníwàláwò àǹtálùkọ àháká ìwájìgì tọ̀lí. kódà bọ́ọ̀ ní dáadáa tó lè ṣe láyé ju kó o fojú tó tó túká kó o fi pàdé ọmọ ìyá rẹ anábì ní dáadáa kan ní. rasulu dẹ̀ sọ́nà àdìsímì ti hakim tọ́gbà wá ó ní ìdàlàkìtà àhákà tó o bá pàdé ọmọ ìyá rẹ tàwọn sàlàwò fil tètè fààyè gbà á wọ́n pè é ẹ bá ti pẹ́ dé tẹ́lẹ̀ ọ̀nàrún ọ̀nàrún náà ni wọ́n sọ bóyá dá brọ́dà ti ẹ̀ rága ni tẹ́lẹ̀ bá ti jókòó díẹ̀ ní ìsìn èmi ló dìde fún tẹ́lẹ̀ ló fi tẹ́lẹ̀ fi jókòó díẹ̀ táàfi jọ máa pín àga ìfijókòó ètí ìjọ máa yánu tàbí kó o sún pé ẹ̀yin náà fi ẹgbẹ́ èdè ẹfi lè tí ọba ti ní ilá ẹja jọ fi jó báyìí ẹlòmíì kára wọ́n yẹ fẹ́ ẹgbẹ́ kan bó ṣe nu mọ́sálásí gan tẹsẹ̀ bá ti fẹ́ kẹsẹ̀ báyìí wàá ló de masasi etí jẹ́ kọ̀dá ọmọ èèyàn fààyè gbà yẹn ń joko ni anabi lọ sọ bẹ́ẹ̀ ó ní wàtàdé òhu bí ahábìlẹ̀ àsìmá ilẹ̀ ìmáàmù hakim lọ́gbà wa ibẹ̀ láti mú gbogbo tá a gbé kalẹ̀ ó ní ẹ sì pé ẹ máa kọ́ ọmọ ìyá rẹ léyìí tó dáa tó fẹ́ràn jù nínú orúkọ nínú oníṣẹ́ tá a máa yá tí yóò fi rinlẹ̀ láàrin wa hafdul jina ó ti dọ̀rọ̀ tí mo ti sọ ṣáájú náà ni kálukú wa kárẹ̀ yẹ apá wa lẹ̀ fúnra wa ká má máa lóko lórí ara wa kájọ mọ̀ pé gbogbo wa kíjọ ní ọmọ ìyá kan náà ní a bàbá tí ń lóko à ń tó sì lè jù lọ́dọ̀ wọn jù láyé làwọn ìyá wa yìí ẹ má bínú torí mo ti bá ní gbẹ́dẹ́ bá ti ń ṣe tíṣà pọ̀ tó sì tẹ́ ẹ bá lè fàwọn obìnrin tẹ́ ẹ kó kìkì wọn jọ tí ọ̀sọ́kùnrin kankan tí wọ́n ìdìbò yẹn tí wọ́n fi máa ń lòpọ̀ lórí ara wọn ẹ̀rọ náà máa ń rí ìwọ̀n fẹ́ ìyàwó méjì ọmọ sẹ́yìn kan ló mú kiri ní ìsìn tó fi mọ̀ bí wọ́n ṣe rí ẹ má bínú ẹ̀yìn ìyá nínú àbá ti méjì ọmọ àbí ẹn sí wọn sí nínú ẹ̀dá tí wọ́n fẹ́ lọ òjò láyé àwọn obìnrin wà mẹ́ àwọn ọkùnrin àti ẹ̀mọ́ tún mọ àmọ́ mú mọ́ra díẹ̀ díẹ̀ tíya ṣùgbọ́n wọn ìwọ ẹ̀yà fìkan jẹ́ ẹtùjẹ kankan níṣẹ ẹrí ìsọwọ́sẹ̀jọba tiẹ̀ ní ká máa ń lé ju ìjọba etí làwọn ọkùnrin lọ gbogbo ẹ̀ ní wọ́n máa tó fún ọba dìde tó dé lẹ́yìn gbogbo iṣẹ́ ní ọ̀dà rẹ̀ fún ẹ ti pọn mi ìtọ́kọ̀ bó lè lò yàwó ẹ̀ bẹ́ẹ̀ yọ̀bọ̀ lò lálùrákì tí òfin ní tó ọgọ́ máa wò pé sí yàwó ẹ̀ náà rẹ̀. sẹ́yìn ti pọ́n mi àmọ́tẹ́ ti pọ́n okùnlẹ̀ o ẹ̀ ń balẹ̀ o lólè tó dọ̀tí gan èsì dọ̀tí báyìí tẹ́lẹ̀ o hmm. ẹnu pọ́fọ́kọ ẹ̀ òtì dáná ẹ̀ má bínú ẹ̀yìn ìyá nà ètò bá kùn ní ẹ̀jẹ̀ mọ́ ní lọ wọ́n ti fún mi ẹjọ́ wọ́n bá ẹnu wípé ti fẹ́ ọmọ ìyá mi ni ibi mo dé nǹkan ó dùn ọmọ mi. ó ní máa sọ ó ti mọ̀ pé ètò yóò rí nǹkan bá. yóò rẹ ti bẹ́ẹ̀ lọ. Ah. a gbọ́dọ̀ rẹ̀ yí apá wa kárẹ̀ lẹ̀. wàlí lórí jáde ẹni tí ó rí jọ máa yá ṣe tí mo fi lọ́dọ̀ yín ìyá ni wípé tọ́ba ti dọ̀rọ̀ pé wọ́n fẹ́ yàwó lé yín ẹ̀ máa ń gbàgbé ìjọba yá ẹ gbàgbé pátápátá pé kankan jọba yá ní sísà tó jẹ́ pé ẹjọ́ ń ṣe jẹ̀mọ́ọ̀nì tó bá ní nǹkan kankan òun ìwọ ló dìde níbo tí ìgbọ́ pọ́pọ́ ẹ fẹ́fẹ́ tó wà lọlé wọn tó kìkì ní sẹ́yìn sísà fẹ́fẹ́ jẹun ni oúnjẹ ń bẹ lọ́dọ̀ mi ṣé é gbá ni ṣùgbọ́n jọ́ tó gbọ́ pẹ́rẹ́ wípé òun lọkọ òun fẹ́ ó ti di sísà sísà ní olórí burúkú sísà ó lè ní olójúkọ̀kọ̀ nù ojú ẹni ojú òkúta ẹ̀ náà ní kúra fẹ́fẹ́ gbọ́ngbọ́ngbọ́n ó ti gbàgbé ìjọba ya ẹja sọ̀ra ara wa àsìta wa gbọ́ nìyẹn o ẹni tí wọ́n ń bẹ lára rẹ̀ kọ́ máa rántí ìjọba ya bá ṣáájú okóhun ẹ ṣeun ṣáájú okóhun ẹni yìí ọmọ ìyá mi náà àjọ ń gbé tẹ́lẹ̀ kí ni ó wà nílé wa sí tá à nílé ìjọba tí gbogbo obìnrin bá ń rí bẹ́ẹ̀ ni kò ní síjà kí ló dé tí wọ́n lè ọlọ́run tún kádàrá ká tún jọ súnmọ́ lẹ́nu àbí. bẹ́ẹ̀ni. a máa ń pàdé programu ní tẹ́lẹ̀ ọlọ́run sì ti ṣe ẹjọ́ máa pàdé nulẹ̀ sẹ́wọ̀n kó ti dá. yàrá sí yàrá ló kù ẹ̀ẹ́dẹ́ lọ́sẹ̀ ní tẹ́lẹ̀ òtún ojoojúmọ́ tẹ́jọ́ máa ríra. ìtí ìjọmọ ìjọmọ ìyá tá à ń sọnù o kó lè gbọ́ yé ìrẹ́ ọmọ ìyá mi ẹ̀yin ìyá wa o ẹ gbọ́ yé o ẹ rọ̀ lẹ́gbẹ̀ẹ́ o. ẹ̀dẹ́gbẹ̀ẹ́ yóò rọ̀. wà ó sùn lè kọlọ̀ nínú tí máa mú jọmọ ìyá dúró dáa oníkíwé èèyàn dáa kò lè sí jọmọ ìyá lọ́dọ̀ ẹni tí ọ̀dá ń wà kọ̀rọ̀rùn ìníwà tó dáa ìjọmọ ìyá fi máa ń ṣeé àti ìkọ́lá tó lè àfàràt ìgbójúkò níbi àṣìṣe ara wa ọmọ ìyá mi kíyè ni dáadáa ìgbójúkò níbi àṣìṣe ara wa àti sọ́nà àmọ́rọ̀ lẹ́ẹ̀kan tá a fi sọ̀rọ̀ ànábì àti anas sáà àṣàgbà mú àṣìṣe anásì kan tó ti bí ànábì kò dé gbàrún látẹ̀yìn ìgbésẹ̀ ah. ibi mọ́ rọ́ọ̀nù bọ́bá sàwọn á ti yí ní ẹ̀pá tí ó dojú délẹ̀ ànábì ò ṣe bẹ́ẹ̀. mo máa ń ṣe ìgbà bọ́ọ̀lù. a gbọ́dọ̀ máa gbójú kó níbi gbogbo àṣàrà àṣìṣe kálukú wa ìlà fìríjọ máa yá sí o wàtàzá wòrò fìlà eléwọ̀n òsì mọ́ ìbẹ́ra wa wò ọdún gbogbo wa lájọ́ jẹ́ mbẹ́ o gbogbo wa lájọ́ kò yó ẹ tẹ ìwé mi sàn gbọ́nà ibi tẹ́mi ti wá jìnnà ó lè má rọrùn kan lè wá máa bẹ̀rù wò ní tàbí lọ tẹ́mi náà ò lè wá àwa tá a jọ wà ń lù ń kọ́ àbẹ́ra wa wò máa. ẹlòmíín sì tún bàjẹ́ bá ọba ń bẹ̀ yẹn a fi oníkìnnì náà rẹ sọ ni ọ máa sọ ní a fi máa pé kò sọmọ yẹ lé torí pé tó o ti wo yàrá ìwọ obìnrin ọ̀dọ́ yín ló burú sí dùn ẹ ti wo tí wọ́n kà fún ewu lọ́kọ̀ọ́ kí lọ́kọ̀ọ́ náà fi ní ọmọ wà ẹ̀ka tó ọ lọ dalé wọn rú ni lábàdí tí wọ́n bá jáde níta báyà ṣe fi hàn tún mo dé bàbá yìí ẹ bá ń sàkóso wọn òun nìkan náà fi ṣe tó ó dà wọn ò ní kọ́ńbọ́ọ̀dù àkìlọ́kàn ọ́ àkìlọ́kàn ọ́ ìta fi ń tilẹ̀kùn mọ́ náà nìyẹn. kí ẹ jẹ́ aṣọ lọ́ńtà. ọlọ́wọ́ ọ̀dà gbogbo wa bákan náà a lè rí bákan náà gbogbo wa ká lè dolówó láyè gbogbo wa ká lè kínúlé wa lè dà ibi ọlọ́run bá pín kálukú sí ní ọjọ́ yọ nínú kọ́tẹ lọ́rùn kó o sì sọ ẹnu ẹ ó tún kù mí iwájú nítorí àsìkò tí ń lé mi lọ èsì fẹ́ ó lé bá tí fífi máìkì yìí lẹ̀ ká gbìyànjú kárí wípé àtúmọ̀ kíra wa ẹ̀sìn ní bọ́mọ ìyá rẹ bá ń ṣe nǹkan dùnú mọ́gbọ́ ọ̀rọ̀ ayè òkè olúwa dùnú ọba kópa ti dọ́mọ ìyá nù ọba kópa orí dáadáa rẹ̀ ti ń ṣe oríṣi mo sọ pé a bá sọ àṣà Yorùbá lẹ̀ bọ́yá ìlàlẹ̀ rẹ̀ ṣiṣẹ́ o ìkẹsẹ̀lẹ̀ sẹ́mi náà ga tó ti pẹ́. ọmọ ìyá wa wà ní ẹlẹ́pàá inú àwọn wa atẹ́múyàwó lọ sọ́hùn ọbímọ a sì lọ bí ọmọ ṣùgbọ́n ẹgbẹ́ àṣà Yorùbá ní nígbà tí ọ̀sọ̀kọ̀sọ̀kọ̀ ọ̀sọ̀rọ̀ pé àwọn ṣe súná ilé àbálọ. di àwọn apàdé náà wá bí súná ni a sọ ẹ̀yin ẹ̀sẹ̀ wá bí mi pé ọmọlábí yóò ṣe á mọ níjọ́nà mo gbẹ̀ kọ́ nkẹ́kọ̀ọ́ yẹ pé àṣà tí yóò balẹ̀ mi dì pé àdìlẹ̀ pé àṣà yóò dá o. a kò má a kò torí pé ọ̀sọ́ ọmọ ìyá mi ni kí ló ń lé débi kẹ́mi náà bẹ̀rẹ̀ pẹ̀tọ̀ ọlọ́ọ̀bá ni sọ̀rọ̀ yóò ṣe á lè bẹ̀rẹ̀ dìbúlẹ̀ àbí bóun ni ó ṣe lọ. àbá kò ní. àbí wọ́n ti àbí àwọn náà lásán sí ọmọ wa létí fúnra wa. ó kọ́ tó nà jẹ́ ìjọba ìyá lò. a gbọ́dọ̀ sọ àwọn àṣà kan lẹ̀ á jù ú lẹ̀ ká tó lè rọmọ ìyá o bá a bá jù ú lẹ̀ o torí gbogbo nǹkan ni Yorùbá máa ń dì mú ọpọlọ àṣẹ ọpọlọpọlọ wa máa ń ṣiṣẹ́ ni ìṣiṣẹ́ ọpọlọ kan náà lèyí tí tọ́sẹ̀lẹ̀ sí ni tí mo fi ṣe wáàsí fúnra mi o gbégbà tí ò sọ tàbí ò sì sọ lóòótọ́ àjùlẹ̀ ni ọlọ́sàn-án wa ká máa bá dunnú tí nǹkan dùnú bá ṣẹlẹ̀ sí bí nǹkan ìbànújẹ́ bá ṣẹlẹ̀ sí náà á lọ ọ̀rọ̀ lójú á lọ ọ̀rọ̀ lójú ara ẹ̀sìn ni ara àjọmọ̀ ẹ̀yá ni. bákan náà nínú tá a máa ṣe tá a fi jọmọ ẹ̀yá ṣe òun náà ni aṣááyò bí ṣàfà àti asana. bọ́yọ̀ ọmọ ẹ̀yá wa fẹ́ gbà kankan bì kan.

bá ti díẹ̀ lọ bá sọ ọwọ́ ló fi tẹ dáadáa yẹn ọlọ́run èyí gbàgbé dáadáa téèyàn bá ṣe kódà bọ́ mi èèyàn gbàgbé ó lè jẹ́ pé lọ́lọ́run ó tún fi sínú dáadáa fún wọn náà bó ń tiẹ̀ ọ̀tí ẹ̀ máa máa ń tiẹ̀ tí ò dúpẹ́ ṣùgbọ́n lọ́wọ́ máa gba bòmí ó lè máa gba bòmí máa sì wọ́n náà lórí torí ti máa tún máa má lè sọ lé ní pé àmọ́ jókòó tiẹ̀ ni a bá ṣe dáadáa fún pé ọ̀ràn yẹn ní kọ́sà ṣe dáadáa padà bọ́bá ṣe fọ́bí wà ní ìmọ̀ bí ọba ṣe orí pọ̀ lọ́dọ̀ ọlọ́run kò gbé orí rẹ gba ọ̀dọ́ tiẹ̀ nù yóò sì gbé gba kíni yóò gbé gba bomi gbogbo eléyìí la gbọ́dọ̀ gbọ́yé tíjọ máa yá tí ó fi máa lọ dáadáa lọ́dọ̀ wa rasulu karim sọlọ sálàm onímọ̀ yẹ́sùfà ṣàfà àtẹnà àṣànà ẹni bá dìde ìrànlọ́wọ́ tọ́lọ́ bọ́mọ ya rẹ̀ kan sì pẹ̀lú orí dáadáa yakun lahu nasibun minha tó bá ti jẹ́ lórí dáadáa ó nípìn dáadáa lórí ẹ̀ wọ́n mọ̀ yẹ́sùfà ṣẹ̀fà àtẹ̀sẹ́yà tó bá jẹ́ pé ìsìnkú aburú náà lọ lọ sí yakunla òkè fúnnu mínìà ọgbẹ̀sẹ̀ náà lórí ẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní suratul nisa ọlọ́run ló sọ suratul nisa ayé eighty five wa kana Allahu ala kulli shay'in muqita nínú àwọn kata bùkátà sí. Si, táàfin rí ìjọba àyà ṣe bó ṣe tọ́ ó ní ata àwọn mọ̀tẹ́ azọ kájọ máa fọwọ́sowọ́pọ̀ lórí dáadáa kò ṣeé wọ̀ àwọn kankan bẹ tọ́jà sàti Yorùbá tí mo láǹgbé lẹ̀ kò gbé ká má rárá wa lọ bóyá ọmọ ìyá mi fẹ́ ṣe dáadáa kan á kò ní pé kí ni agbára rẹ̀ ní mọ́tò kan ọba wa lọ bá ọmọ ìyá mi gbowó ìfikún tó fẹ́ yín tó fẹ́ ṣe kò sí ìwọ̀n mẹ́ ìwà níjókòó pé ń jọ́ tèmi náà bá fẹ́ ṣerú ẹ̀ ten thousand mo fún bí ọba tiẹ̀ ní mówó wá fún mi kò gbọ́dọ̀ ní ten thousand èyí ò sínú Islam o fún ní nǹkan torí wípé ọ̀ràn lọ o sì ní kíni ọ̀làgbára ẹ̀ o tún wá gbọ́dọ̀ sọ ẹni tí ò wá fún ọ dáláì dá wípé àbọ̀tí ẹ̀rọ ọmọ ìyá gidi ni àṣekẹ̀sọ ọmọ ìyá gidi ọ̀dọ̀ ńlọ firifiri ńlọ firifiri ńjọ́ tí mo ṣe nǹkan ni gbogbo oúnjẹ mi gan ló tún kó jẹ́ kọ́lé ìnáwó kankan pé ẹgbà kìíní rárá eléwọ̀n ìṣe ẹ̀sìn wa tàhádáwó tàhábò kò sí èèwọ̀ nínú kí wọ́n náwó nǹkan sí ni wọ́n bù yàn ṣùgbọ́n kì í ṣe pé wọ́n sọ di àró tẹ́wọ̀n àfi máa kó nira bára yín ilé lomi ò fi sùnmọ́ lónìí tó fi tó fi ń wọ àjọ káàkiri torí irú ẹgbẹ́ ibi tí ó ti lọ òde tó gbọ́dọ̀ ti lọ dáwó láàrin ọ̀sẹ̀ tẹ́lẹ̀ bí àmọ́ tó mẹ́rin tí ó ti dáwó láàrin ọ̀sẹ̀ àmọ́ tó mẹ́rin àgbẹ̀ ẹ̀kọ́ ni. torí wọ́n sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn fún ni wípé àǹkan náà ti wá dá tiẹ̀ fún ọ níjọ ọlọ́mọdé náà máa ń ṣe ti ọgbọ́dọ̀ lọ ọgbọ́dọ̀ dá ní tinú òfin máa oníjágbó kiri torí súná ọmọ ẹ bá lọ́dọ̀ míì ti ń pa màálù kẹsẹ̀ torí ládàá torí ẹgbẹ́ tí ó gbà ilé ipá tọ́lá àwọn tí náà máa yẹ ẹran wò ní tí wọ́n bá dé pé abẹ́ ìdáná tí lámà ní tó tó gbé wájú wa eégún bẹ́ẹ̀ sì ni tọ́ bá lòdì olóde ní máa fẹ́ ọmọ tẹ̀bìtì àyàkálẹ̀ ń di ẹran ni ó eléwọ̀n ìṣẹ̀sìn máa kì í sí ẹ̀sìn a máa bára wa dunnú a sì máa fúnra ẹni nìkan nítorí tọ́lọ́mù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó lásìkò tí lè mi bá èyí tó ga jù bẹ́ẹ̀ ó ní ká máa ṣàdúrà fúnra wa ká máa rántí ara wa nínú àdúrà ara àjọ máa yá ni má máa dá sí fúnra rẹ̀ lé ọlọ́run kọ́lé fún mi nítorí wa kọ́ kọ́ kílé ni kọ́ kọ́ duplex kọ́ jẹ́ fẹ́ kí n máa fi fẹ́ ẹlikópítà tèmi náà máa bà sórí kọ́sá máa sírò ẹ̀fọ́ lọ́wọ́ ètí tọ́ba wa kọ́ ti lágbà rí fún ọgbẹ́ ọkàbà kọ́tì ẹ̀ lójú dé etíkẹ́ tí wọ́n lọ pé <laughs> ọwọ́ àdúrà tó ń sèwé ọlọ́run oore yìí sórí ayé fún mi kò ṣe fún gbogbo mùsùlùmí náà ó dàbí láàmú ló sẹ̀mí ayé wọ́n ti gbó mùsùlùmí gidi ní ọ́ ìjọba ìyá ń bẹ lọ́dọ̀ ẹ̀ wọ́n bá ti ń ṣàdúrà ọmọ àti tíkìnì tàwọn ọmọ ìyá rẹ̀ yòókù hmm? àyà ń bẹ náà Al-Qur'an tọ́lọ́ ti sọ. So aladina yaquluna li ikhwanihim àwọn tí wọn máa ṣe àdúrà fáwọn ọmọ ìyá wọn wàlá tẹ níbo mi wàlá tẹ jàálì bí qulubina ghillan lilladina amanu. ká máa ṣàdúrà fúnra wa ọlọ́mọ sàlá ìgbàdúrà wa ọlọ́mọ kọ́ yọnu sí wa jẹ́ kí n tàfírí rẹ̀ torí ẹ fún wa kí a tún lọ ìtẹ̀padà sí wo fún jòkó tafsir ọlọ́run kọ́ gba ní ẹ̀sìn fún wa. àwọn tí ọjà burú níwọ̀nba níka ọ̀rọ̀ àmọ́ sọ́nà lérèfé tí máa bàjọ́ ọmọ ìyá jẹ́ gíbà ọ̀rọ̀ ẹ̀yìn tọ́rọ̀ ẹ̀yìn bá ti pọ̀ láwùjọ ìjọba ìyá òní ṣíṣe o ẹ̀jẹ̀ asáfọ́rọ̀ ẹ̀yìn ṣíṣe nàmímà òfófó gàmílù sẹ́tìgbọ́ rọ̀dà alágbẹ́jà ìgbọ́ tó ṣẹlẹ̀ ní àdúgbò wọn wọn lọ́kàn ọ́ mùsùlùmí máa ń bà sílé ìwọ gan tábí ìwé ìkọ́wé ọlọ́mbà sírí ẹni ìdíwọ́ gan ṣe pọ̀ jù bá lọ ọlọ́mbà sírí ẹni tàbí ìrù gan tó lọ fẹjọ́ sùn bẹ́ẹ̀ ọlọ́mbà sírí tiẹ̀ náà ni mùsùlùmí ọmọ ń bà sírí kíni ọmọ àyẹ́ ẹni mùsùlùmí ètò àṣírí aladina yuhibbuna àtàṣe àlùfáà ìṣà fílàdínà àmọ́nù ayé àlùkò àánú ni ọlọ́ni gbogbo ẹni tí bá máa ń fẹ́ kọ́ ọ máa fọ́n ìbàjẹ́ àwọn tí wọ́n gbàgbọ́ káàkiri ẹnu ẹni tí wọ́n ń gbọ́ sáàni tí kéde àlùrù wa ni àwọn tí ń wọlé àmọ́ bí ṣe ń jáde o kódà gan àkíní kankan ṣẹlẹ̀ báyìí àtijé ọ̀sán fẹ́ kí bàjẹ́ kọ́ máa hàn láàrin lára àwọn tí ń gbọ́ ló ń gbọ́ ọlọ́ni gbogbo ẹni tí bá máa ń fẹ́ fọ́nbàjẹ́ àwọn olùgbàgbọ́ òdodo ká ọlọ́ni ẹ fún yẹ lẹ́tẹ̀ẹ́ lérò níwájú ìdánlọ́ọ̀ tó a bá tiẹ̀ rí àìṣedéédé ọmọ ìyá rẹ̀ ó pè ní kẹsìkọ́ ọmọ sọ kiri pé ọmọ ìyá ló sì dàtà bá lè tún nǹkan báyìí sẹ́wọ̀n ẹ̀ẹ́dá ṣàtúnṣe ẹ̀ pé bẹ́ẹ̀ náà bá rí tèmi náà bá kù sí ẹ̀jẹ̀ mi náà gbọ́ kájọ máa fa ara wa bí mùsùlùmí ti ṣe nìyẹn èsì wípọ́ wa máa tú àṣírí ọmọ ìyá rẹ̀ káàkiri pé ó rí sísà lánàá dédé aago kìnnì kan mo rí tọ́ jáde ní ilé kìnnì kan kí ló kàn ọ́ ọmọ bùkátà tó bá lọ eléyìí máa ń bàjẹ́ ọmọ àyà jẹ́ o lè gbọ́ kó dunu sí ọ kọ́ wa pè kó o ṣe ń jẹ ìfitọ́ọ̀rù kó wa jẹun yóò pé àti wa tó ń jẹ gan ẹ̀mọ ìfẹ́ wílò ni <laughs> torí wọn ìgbọ́ burú ẹnu abọ́ rẹ̀ ìtàbọ̀ rẹ̀ tí ó sùn tí ò ní tábà tí ó tọ̀ tí àánú di tí ọba fi sọ aburú kò yẹ kí mọ́ ọmọ ọ̀sán tí ọ̀dà jáde lẹ́nu ìfẹ́ mo máa ń sọ tọ́da abọ́ rẹ̀ tí ọ̀tọ̀ tí ò ní tàtàbà àsùnmọ́nùdì òun èso burú láwọn àpẹẹlẹ mọ̀ọ́mù ni wọ́n máa ń sọ tí tí ọ̀dà àlùmọ́mù gbọ́dọ̀ sọ́ra èmi ò sọ tí ọ̀dà jáde. tajẹ́sùs èyí máa tọpinpin kiri àìtọpinpin ọmọ ayé ẹni títọpinpin bá ti ń ṣẹlẹ̀ ìjọba yóò bàjẹ́ àìtọpinpin ọmọ àyà àgbọ́dọ̀ sọ́ra sọ́kúrìyà yẹyẹ ṣíṣe ìmọ̀ bàjọ́ máa yá jẹ́ a gbọ́dọ̀ sọ́ra àìfọ́mọ yẹ níṣe yẹyẹ dàbẹ́lì sísá ẹwo ẹwo ẹwo jáàbù wọn ẹwo jáàbù rárá tó bá rí pé jáàbù rẹ ọ̀dà tí wọ́n sì ní méjì tọ́da kò ní ìdíkò fi ṣe yẹyẹ wọ́n mọ̀ pé sísá lámọ́ni ẹ̀dá kan tẹ́ báláyé lọ́lẹ̀ sálámà sí ni tó ní géèyàn ọmọ orí ti dì í nù da àbíláyé ló ń láàrin ẹgbẹ́ yín ló tún gbà kó ṣe dáadáa ọ̀dà ọmọ àbàjọ ọmọ jẹ lamzu wọgams ìmọ̀ abúrò ẹni ọmọ àbàjọ ọmọ jẹ alakadọ ìbínú tí ìbínú bá ti pọ̀ a máa ba ìjẹ́ ọmọ ìyá jẹ èèyàn gbọ́dọ̀ jẹni tí ọmọ abínú ẹkídù kéèyàn ọmọ sáà gbé nǹkan sẹ́mi mùsùlùmí máa gbé nǹkan ẹ̀mí ọba tí wọ́n sí ọgbẹ́ ẹ̀mí sọ sọ fún gba broda ah ìlẹ́kì bẹ́ẹ̀ sì gbọ́ràn yẹn ló bá dìgbà mi ẹ̀ máa ha ọ̀dà kàásì pọ́ màmú mọ́wọ́ níjọ́ tí kan bá ṣẹlẹ̀ pé ah ìtumọ̀ ìdúró bá bẹ́ẹ̀ náà yẹn ṣe ní nígbà kan báyìí wọ́n tún ṣẹlẹ̀ ń jó ní wọ́n ṣe bá ọ̀dà àwọn tí ó wà lìjẹ́nu ọlọ́run èdè ọmọ ìwé dìyàn sínú ẹ̀rántí ìtàn sàábé kan tánàbí wọn ọwọ́ àmọ́sáàsì tí ń sọ fún àtẹ́ńdókò pé lójú ọ̀nà tẹ́ ń wò lọ́kàn ẹnìkan gbàbẹ̀ wọlé ọmọ àlìjánà ni sàábẹ́ tó gbàbẹ̀ wọlé wọn ló fi bàtà rẹ̀ sí abíyábá yìí omi àlùwàlà ń kán ní ibi irun bẹ́ẹ̀ níbo tún ní ìjókòó kejì àwọn kálukú dojú kò pé á ah, ilé máa sọrí rẹ o ìbáyìí sẹ́gbẹ́ mi náà wá ń ta kí n gbàbẹ̀ wọlé ó tún dijọ́ mi ànábì tún lójú ọ̀nà yìí ẹnìkan gbàbẹ̀ wọlé ọmọ àlìjánà ni ó tún jẹ́ sàábẹ́ náà bẹ́ẹ̀ náà nígbà kẹta ọ̀kan náà àwọn mẹ́kẹ́ sàbí wá wò pé ọyẹ kó wọn lọ lé sàbí kó wọn lọ bá gbé ntí bá máa ń ṣe tóbi tóun ní sórí ilé ẹ̀ mẹ́ta tí ń gbojú ọ̀nà yìí wọlé ọlọ́ba gbé ó rí pé gbogbo tí ń ṣe ń lé wọn yàtọ̀ sí táwọn náà ń ṣe ń lé àwọn lọ́wọ́ gbé mo ti lọ tí ń sì bí léèrè pé ṣé ọba bàbá àti ìyá rẹ̀ jà ló fi wá onírọ́rọ́ ọkọ̀ wùmí kí n bẹ̀ ń wò kájọ gbé yín nígbà tí wọ́n lọ lé ọwọ́ àsòdodo fún pé wá mọ́lá nìyẹn tí mo wá lé yín ṣùgbọ́n èrí ń sọ̀rọ̀ sàbẹ̀ òní sọ̀rọ̀ ọwọ́ àsọ̀tàn fún pé yín ọmọ lẹ́ẹ̀mẹ́ta lẹ gbójú ọ̀nà kan wọlé tánàbí lẹ́ẹ̀ bá gbàgbẹ́ wọlé ọmọ àlìjánà mo wá rí wípé kí n wá wọn tẹ̀ ń ṣe lé yín wá rí pé wọn tẹ̀ ń ṣe lé wa náà lẹ́yìn náà sí àwọn onígbò náà ṣe palẹ́sìn náà lù nígbà sàá kíkì ìfẹ́ wa máa lọ ọmọ àkẹ́sì ọlẹ́nu kankan náà ti mo wò pé ó ṣeéṣe kọ́ ọmọ mà kọ́mọ̀ sí ilé tí tí mo mà ní wípé béèyàn bá sẹ̀mí láàárọ̀ ilẹ̀ èésú ba lọ́kàn mi nírọ̀dìrọ̀lẹ́ wọ́n bá sẹ̀mí láì dá láàárọ̀ ńgbà tí ilẹ̀ ọba èṣù ní ti gbàgbé ẹ̀ wọ́n bá sálẹ̀ lè yẹn sẹ̀mí ilẹ̀ àmọ́ tí mi fẹ̀mí gbàgbé ẹ̀ nínú tí máa jọmọ jọmọ àyá tí máa di ojú ọ̀nà kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ èmi àtẹ̀yìn o ẹni tó ń bá jà láti sìn ó tún wà lẹ́nu ẹ̀ sí i wọ́n parí ẹ̀ oní ọ̀tàn àmì sálámà nìkan lọ́jọ́ ọ̀dà ẹlòmí a máa tara ajá a máa pèrè lóko tí ọ̀dà gbà òun ọ̀gbádùn á sì da kọ̀dà òun sán lórí o ọba sán lórí ntí ọ̀dà ntí ọ̀dà ni ò ní dà sétorí kó ọ̀sà bínú iná lọ́wọ́ sọ̀rọ̀ ló bú pé òun ọ̀gbádùn ọ̀gbádùn òun sì gbá ni ọ̀yẹ́wò ti mú ọ lọ́tọ́jú ọ̀dà mùsùlùmí ọmọ sọ̀tọ̀ dáa fún rẹ̀ ni àmọ́ jìnnà sínú bíbí ọlọ́run kó ṣàánú wa ó ti wà nù tí mo ti sọ ṣáájú náà nínú tá a jìnnà sí onánigbéraga ó ní mo fi sọ wípé gbogbo ẹni tí ọjọ́ máa yọ ọ̀rọ̀ rùn èyí ó lè rẹ yẹ apá rẹ̀ lọ́rẹ̀ lẹ̀ níta wí náà lọ́jọ́ sí a ní àǹfààní